fm la wa ń gbọ́. àmì fresh fm la wa ń tẹ́tí sí sá. fresh fm la wa ń gbọ́. àwọn ìròyìn ajá balẹ̀ tó tún gbẹnu tán. fresh fm la wa ń gbọ́. kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. fresh fm la wa ń gbọ́. àwọn ìtàn akọ́nilọ́gbọ́n ni bàbá fi mú wa yàtọ̀. fresh fm la wa ń gbọ́. òkè tètè tábìlì la wa akẹ́yìndé gbẹ̀gbọ́n. fresh fm la wa ń gbọ́. ilé orin la wa ní challenge ní ìlú Ìbàdàn. fresh fm la wa ń gbọ́. one zero five dot nine pọ́ńkìlẹ̀ falafala fresh fm. balẹ̀ tó ti dòde o. lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o. lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹ́lẹ̀ káàkiri ilẹ̀ wa láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o ẹ dákun ẹ nǹkan fìdílé ká jíjọ gbọ́. ó yá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh lórí Fresh FM má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ kò ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Fresh FM. ṣẹ̀fẹ̀ àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kákọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àjààbálẹ̀ lórí Fresh FM. Àjààbálẹ̀. kòtòkòtò ńlá gbóhùn àdàbà bọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí kọrin náà lókù tá a máa ń gbóhùn ẹ̀yọ́ rere ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ láti gbọ́ ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge nílẹ̀ ti ìbàdàn bó wá ní gbogbo nǹkan o ohun tí àwọn èèyàn ń polongo pariwo rẹ̀ jù ní ìgboro ayé lásìkò tá a wà yìí ọmọ àgbọ́ ooru yìí pọ̀ o ooru yìí pọ̀ o ooru yìí pọ̀ o lẹ́yìn ẹ̀ ó tún gbọ́ ebi yìí pọ̀ o ebi yìí pọ̀ o ebi yìí pọ̀ o ẹ̀ẹ̀kẹta owó dọ́là yìí ni o ẹ̀ẹ̀kẹrin ọ̀rọ̀ epo ọlọ́run o ìwọ ló ní gbogbo ẹ̀ ní ìrọ̀rùn àti ní ìkáwọ́ ọ̀pọ̀ àwọn tó jẹ́ bí adarí fún wa tá a bá tanra wa ni ló dàbí ìgbà tí wọ́n ti já wa nítàn mọ́ lórí àwọn kókó kòkó kókó wọ̀nyí ọlọ́run wọn nìkan ló jẹ́ dá nítàn o sì ló fi rọ̀rùn ọlá gbogbo rẹ̀ ló ló fi kẹwàá oní abéèrè ó fi fún wa ni ìwọ ló lè bá a ṣe o èyí tí ó sì yẹ káwa náà ṣe láti àkàtà ara wa ọlọ́run ẹ̀mí àti lè ṣe é ọlọ́run kó fi fún wa ẹ kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí ajá ìròyìn náà ni àwọn ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa náà ni tèmi tàdísá yìí náà ni o ah, The Nation The Punch Nigerian Tribune àti Vanguard la kó wá sí òde eré lónìí pẹ̀lẹ́ yéṣọ̀fìkìn èmi mo wà ń di ọ̀rọ̀ ẹ̀ <laughs> wọn máa ń sọ fún ọ ni máa gba nǹkan lọ́dọ̀ àwọn àgbà kó máa jẹ́ èyí kàtá tó kí ọmọlẹ̀ lágádángbọ̀n yìí tó bá ń súnmọ́ sí <laughs> ọ̀dà kò sí wàhálà bọ́ takataka jù bẹ́ẹ̀ lọ kò ní nǹkan kan ṣe. ní kúkúrú èdè lédè kúkúrú lóòrọ̀ kùtù ayé tòní tí ọlọ́run bá ṣe tẹ́ ẹ bá láǹfààní àti rí àmàlà kẹ wá lọ wá ẹ̀fọ́ kan bẹ tí wọ́n ń pè ní alájàpá ni wọ́n ń perú àwọn ọbẹ̀ eléyìí ọbẹ̀ ẹ̀fọ́ alájàpá ẹ̀fọ́ yẹn ẹ nílò yìí pé bóyá ẹ̀ ń dara ńlá mú kan lọ tiẹ̀tiẹ̀ ẹ wá ẹ̀ta díẹ̀ ẹ dẹ̀ rọra mú ẹja ẹ̀yà ẹja pala ẹ̀yà sínú ẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé owó ẹja pala ò yọ tọ́ ẹ fi rúko àwọn rúworo òun náà bí yẹn bá ń gbé pẹ̀lú ẹ̀fọ́ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ yóò máa dàbí ẹran lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ni ìgbà tó bá dé ńlá ń lò ìgbà tó rí báyìí lásìkò yìí nu yóò sì túnbọ̀ dùn yóò dáa jù báyìí lọ láṣẹ ọba mi òkè àláwùrà orílẹ̀-èdè yóò kú ní bàjẹ́ ó yá o ẹjẹ́ àgbé yín débẹ̀ àwọn àkòrí ìròyìn tó sodosòdo sínú ìwé ìròyìn olójoojúmọ́ lẹ wa àǹkó ìròyìn tó wà ní gbàgede ojú ewé kíní gbogbo ìwé ìròyìn lọ àkọ́kọ́ rèé o wọ́n ní ìrètí sì wà fún orílẹ̀-èdè wa nàìjíríà wípé ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yóò wá símúṣẹ ìwé ìròyìn ti Nigerian Tribune ń ló bẹ́ẹ̀ wẹ̀ ìní the nation náà òun náà ṣẹ̀rí ọ̀rọ̀ àmọ́ ìwé ìròyìn ti the punch nígbà tó wọn ò gbé tiẹ̀ ibi tí ọ̀rọ̀ gbé kan gógógógó in ló lọ gbé o tó sì kan gbogbo tayé tìde ọ̀rọ̀ oúnjẹ yìí ni o ìpè á máa kó oúnjẹ wọlé láti ilẹ̀ òkèrè kò jọ o ṣe wá rí gbogbo àwọn ẹ̀dá èèyàn àríjẹ́ nípò màdàrú tí wọ́n ń dé oúnjẹ wa mọ́ èyíkéyìí tí ọwọ́ bá bà nù wọn ohun tójú òkú bá rí ń sà yọmọ èrè ò fúnlẹ̀ pa gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti the punch ńlọ́wà lẹ́bàá rẹ̀ nísàlẹ̀ ẹ wò ó bá àbá kó oúnjẹ wọlé láti ilẹ̀ òkèèrè kò lè pa o oúnjẹ ta nílẹ̀ yìí ó tó àwọn kan ni wọ́n ń ṣagbóde gbà á bí tí wọn ò jẹ́ kí oúnjẹ wá bọ́ sí ìgboro ayé ibi tó ń jẹ ti ń wá wọn ò jẹ́ ó máa lọ sáyè tó yẹ káwọn èèyàn lè mọ rírà ń lo ohun gbogbo ṣe dọlọ́wọ́n gógó láàrin ìgboro ìlú ojú ewé kínní ìwé ìròyìn ti the punch ibẹ̀ ìní ìròyìn yìí ń wà pẹ̀lú àkòrí tó dúró gidigba gidigba bákan náà ẹ̀wẹ̀ ẹjẹ́ àtọ̀ ṣàṣà ká lọ sí ọwọ́ òkè ìwé ìròyìn ti the punch wọ́n ní owó dọ́là sí owó náírà alẹ́ wa nàìjíríà tẹ́ ẹ bá ń gbọ́ ọ̀rọ̀ dojú ẹ̀ o ọ̀rọ̀ dojú ẹ̀ dọ́là ó tún gbé náírà alẹ́ wa nàìjíríà gẹ́bí ìṣe rẹ̀ àfi pẹ̀ńlẹ̀ kí ló dé ẹgbẹ̀rún kan àbọ̀ ó dín náírà méjì iná ní dọ́là kan lẹ́gbẹ̀ẹ́ náírà lẹ́wà nàìjíríà ọlọ́run ṣàánú ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè cbn ti ní ṣe rí gbogbo àwọn onímọ̀ kàrúrù tí wọ́n fẹ́ dojú ìjọba yìí kodò mọ́ ìṣàkóso yìí lọ́wọ́ ànígbà fún wọn o gbogbo ìgbésẹ̀ tó bá tọ́ àti èyí tó yẹ ńlá àgbé lẹ́yọ̀ sọ́kà. ilẹ̀ amẹ́ríkà àti àwọn aṣojú lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní iṣẹ́ ìwádìí ó ti bẹ̀rẹ̀ bí àwọn aṣòfin bí wọ́n ṣe lọ ṣàbẹ̀wò sí ẹbí Kọ́ládé wọ́n ní orí ikú tó pa Migwe ó pè fún àkíyèsí o àìsí sáṣọ ọlọ́run pàká ó tó àpérò fún gbogbo ọmọ eriwo kí ló lè fa sábàbí bí ọkọ̀ bàálù akérara ẹlikópítà ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ tó já tó sì ṣokùnfà ikú rẹ̀ aya rẹ̀ àtọmọ rẹ̀ ọkùnrin hmm. ṣé kìí ṣe pé ìjò lọ́wọ́ ní ìròyìn yẹn ń sọ ojú ewé kínní ìwé ìròyìn ti The Punch ibẹ̀ gẹ́lẹ́ ni mo ti gbé rí i ṣe rí àwọn tó ń dúnmọ̀ orúmọ̀ orúmọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ìjọba orílẹ̀‐èdè ẹni ẹ má jẹ́ àsùn o torí bèbí odò ni mo wà ògùn náà mi ò gbúdọ̀ bọ́ sómi òun tọ̀ ni ẹ kìlọ̀ fún kó má ṣàṣùpara àìlétò ààbò tó gún lórílẹ̀‐èdè Nàìjíríà ó pè fún ìgbésẹ̀ kankan kankan ojú ewé kínní ìwé ìròyìn ti The Punch náà nìyẹn wà àmọ́ lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun adeleke ó ti gbé ẹgbẹ̀lẹ́mùkú tó ń lọ bíi ẹgbẹ̀ta mílíọ̀nù owó náírà jù sí ìgboro ayé five hundred and eighty-eight million naira kí ló ní kí wọ́n fi ṣe ó ní kí wọ́n fi bóyá ọ̀rọ̀ bùkátà bí ìlú ó ṣe dùn níyùngbàyùngbà nítorí pé ìlú ò fararọ ìpínlẹ̀ ọ̀ṣungun ò fararọ ebi ọ̀pàgbàfọ́ mẹ́kẹ́ ó ti fẹ́ lu àwọn èèyàn lálùfọ́ lójú àkòrí ìròyìn yìí ti ń bà ń ló dúró gedegbe sí ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune. ẹ ṣàánú wa ọ̀gá Tinubu wetin dey sup ìní ìròyìn tó ń bẹ ní gbàgede ọwọ́ òkè ìwé ìròyìn ti Nigerian Tribune yìí pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà ó ń wó lọ o ọ̀nà tá a wàá gbé gbà tí nǹkan òfin ní gbẹnu tán kọ sísọ mọ́ wa lọ́wọ́ ó dọwọ́ yín ó dọwọ́ Ọlọ́run ìwé ìròyìn ti Nigerian Tribune ló gbé tó ń ké rárá látọwọ́ àwọn èèkàn kùgbó onímọ̀ lábala ti ètò ọrọ̀ ajé pé ẹ tètè wá wọ̀kọ̀ fi ṣàdá iná ti ń ṣe bẹ́ẹ̀ múgbó kòkó mọ́ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà lára òbí ìwọ̀n nẹ́m wọ́n ní òbí ó ti sọ ọdún mọ́ pé ọ̀rọ̀ bí wọ́n ṣe náwó nínà àpà tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ẹ lọ wáfin ìdí kókò wáṣẹ̀ a fẹ́ mọ bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe bẹ́ bó olówó ọ̀hún ṣe rìn láàrin ẹgbẹ́ òṣèlú labour party ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀bọ̀ eégún aláré nigerian tribune lẹ́bàá àṣàlẹ̀ wọ́n ti sọdúnmọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n fẹ́ gba èèyàn síṣẹ́ sí wọ́n ti ṣe àyẹ̀wò fínífíní àti àgbéyẹ̀wò tó lóòrìn fún àwọn tí wọ́n lọ ń wáṣẹ́ ọlọ́pàá àwọn tí wọ́n sì forúkọ wọn léde sí ìgboro ayé báyìí ó ń lọ bíi ẹgbẹ̀rún lọ́nà igba ó dín díẹ̀ àwọn tó jẹ́ ojúlówó nù o bí wọn náà bá kọ̀wé pé o fẹ́ ṣiṣẹ́ ọlọ́pàá tó o sì fíìlì fọ́ọ̀mù lọ yẹ orúkọ rẹ wò orúkọ ti wà ní ìgboro ayé one hundred and seventy one thousand seven hundred and fifty six ni iye àwọn èèyàn tí wọ́n sọ ọ́ di mímọ̀ yìí pé wọ́n ti buwọ́lù tí wọ́n sì ti taari rẹ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá àti orí ẹ̀rọ ayélujára wọn ẹ lọ gbá ìwé ìròyìn ti. Nigerian Tribune ẹ̀kúnrẹ́rẹ́ ó wà ńbẹ̀ wọ́n ní ètò ọrọ̀ ajé nílùú London United Kingdom hmm, ó máa ń ṣubú lọ sínú ìrà ọ̀nà wo ni wọ́n gbé gbà tí nǹkan òfin ní fara tí òfin ní fara gbá ju bí wọ́n ṣe rò tẹ́lẹ̀ lọ wọ́n ní nílẹ̀ Gẹ̀ẹ́sì lọ́wọ́ tá a o United Kingdom ètò ọrọ̀ ajé wọn ó ti ń bẹ́gbẹ́ wọ̀ ó ń bẹ́gbẹ́ wọ̀ ó ń bẹ́gbẹ́ wọ̀ wọ́n ní ara àwọn nǹkan tí wọ́n fi ń ṣètò ọrọ̀ ajé ọ̀bẹ ti bá a nídìí ẹni afẹ́ sábà tẹ́ ẹ bá tún ní ó máa sá lọ ṣé kìí ṣe pé nǹkan míì ó ti ń wọnú rẹ̀ bọ̀ àwọn àkòrí ìròyìn ìwòyìn yìí ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune gangan ibẹ̀ ni wọ́n tẹ́ pẹpẹ rẹ̀ sí ó wá yá o ẹja gbéra pa ká lọ sí òkè ọjà lọ́hùn ká lọ gbogbo lówó ohun tá a gbé karí bá a bá wá padà dé látọjú ọjà àgàdà ó ṣe bẹ́ẹ̀ yóò dàrú ìkan tẹ̀rí yóò ṣe bẹ́ẹ̀ yóò faṣọ ọ̀sán ìmú ajá àbálẹ̀ ìròyìn ni o láti ìkànnì fresh one oh five point nine fm àjálẹ̀. ọlọ́run yóò ṣe àṣegbé lọ́dún tuntun twenty twenty four bí a ti ń darapọ̀ mọ́ ìpàdé àdúrà hour of perfection ti ọlọ́run ti owó celestial church of christ hallelujah parish ìdóró ìbàdàn yíyára nípa orí ọ̀fẹ́ acceleration by grace làkòrí wednesday february seven february fourteen february twenty one twenty twenty four laago mẹ́sàn-án wúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ tó fi mọ́ sunday february four february eleven february eighteen tó parí sí sunday february twenty five bẹ̀rẹ̀ laago mẹ́wàá wúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ nígbà tọ́lọ́run bá lo àwọn ìríjú rẹ̀ prophet tọ́pẹ́ ìgbàláyé prophet prophet labade prophet samuel ogunuga pastor mrs seyi bakare prophet Maswell ọláyẹmí prophet tosi ọdẹṣọlá assistant venerable spray evangelist délé àfúyẹ tó fi mọ́ àwọn olórin ẹ̀mí bàbá wa musipira evangelist prophet dr jd nunayan lolùgbàlejò àgbà prophet hallelujah koka lolúwàfíìràn àkànṣe wednesday mẹ́ta àti sunday mẹ́rin rán celestial church of christ hallelujah parish abalabi ẹlẹ́yẹlé ìjọ road Ibadan, ni ó ti wáyé fún àlàyé zero seven zero three one six five nine four one five. Bono Babe is manufactured by Bond Chemical Industries Limited. If symptoms persist after three days, please consult your doctor. Adéyẹmọ, President Wonderland Ọlọ́run àrà ó wà ń bẹ̀ o wa o olúwa gbà mí lọ́wọ́ ogun àdájà gbogbo nǹkan gbẹnu òkè àti mọ́wọ́ lẹ́nu dogun àdúrà lọ́nà àbáyọ o olúwa gbà mí lọ́wọ́ ogun àdájà lágbàdúrà lé lórí ní friday ọ̀sẹ̀ yìí february sixteen twenty twenty four ní christ redemption church wonderland isiaq adumabi gra tòṣàkì ẹlẹ́bàdàn nínú ìpàdé ńlá alágbára friday katakata lóṣooṣù night of wonder baba apostle of wonder prophet samson lásùnbọ̀ adéyẹmọ wọ́n ti wà full loaded in spirit láti ka gbogbo ogun àdájà lábùkù sínú agbami òkun ní friday ọ̀sẹ̀ yìí àfàìdébẹ̀lẹ̀ ríyanu o ẹ pàdé àwọn ìránṣẹ́ ọlọ́run dr m adeleke iná bíi àrá kẹwù wogun òkùnkùn ó sì jóná láúláú ìpàdé àkọ́kọ́ aago mẹ́jọ òwúrọ̀ friday ọ̀sẹ̀ yìí kátó kẹlu agbami ìṣòro night of wonder laago mẹ́wàá àṣálẹ́ apọ̀tù prophet samson lásùgbà adéyẹmọ ní friday ọ̀sẹ̀ yìí ẹ wọkọ̀ akíyalé láti ọjọ́ ẹ sọ̀kalẹ̀ ní isiaq ajumabi gra tó ti sọ̀gùn rọ́ńbàdàn ẹ ti rí pátákó àjúwe wonderland níbẹ̀ tẹlifon zero seven zero three seven four three three eight nine eight. gbogbo èèyàn ẹ wá bọ́ lọ́wọ́ ogun àdájá o. jésù lolúwa. you are looking for a pathway to immigrate to Canada either as a student, investor, business visitor, professional, or skilled worker, or comprehensive Canadian immigration pathway guide is your best bet. We provide you with adequate support that allows you to immigrate to Canada and get your permanent residency within a short period. We also provide a simplified procedure through various pathways for interested applicants. For inquiries, please visit EduConsult, Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, and LOA Aremu Court, Ashi Junction, General Gas Road, Ibadan. Telephone zero zero eight one three three five four three eight two. Canadian Temporary and Permanent Resident Visas. Edu Consult is your sure bet. ó ti yá o sátidé agbára gbogbo sátidé kẹta nínú oṣù ní CAC mountain top ọlọ́run ìpè prophet olúfẹ́mi òní lónìí yóò wá gba oore ọ̀fẹ́ láti di ńlá oṣù kejì lọ́jọ́ sátọ́dẹ̀ seventeen February ẹ̀mí ọlọ́run aláàyè láyé wòlíì olúfẹ́mi òní ọ̀sẹ̀ tó fẹ́ bá gbogbo ẹ̀mí gbèdéke jẹ́ lórí oníkojúkọ èèyàn látago mẹ́fà àbọ̀ dájí six thirty a.m. kùtùkùtù ní ọlọ́run yóò ti máa fa àwọn èèyàn sókè tí ó sì máa yí ìtàn wọn padà lábẹ́ orí ọ̀fẹ́ gbogbo táyé ti rọ̀ ọ́pẹ́lẹ́ lórí àṣà ìbúgbòrò fẹ́ balẹ̀ ọ́ ìwọ sátì máa bọ̀ lọ́jọ́ Saturday seventeen February látago mẹ́fà àbọ̀ dájí ẹ̀mí ọlọ́run aláàyè láyé àwọn ìránṣẹ́ nínú ọ̀rọ̀ àti ọ̀pọ̀ lórí ẹ̀mí gásùkù yóò ti máa rìnrìn agbára prọfẹ̀t olúfẹ́mi òní. wọ́n a máa ṣiṣẹ́ àrùṣiṣẹ́ lórúkọ ọjọ́ sí iṣẹ́ àmì àtijọ́nu ojúkorojú a máa ṣe. gbogbo ẹ̀ ní CAC mọ́tẹ́tọ́ prayer ministry tó wà ní NTC compound leaf road ìyàgànkún bàdàn sátidé agbára ti fẹ́bìrì pẹ̀lú orí ọ̀fẹ́ wàá dín ńlá lórúkọ jésù. tó lè ṣe kó o má lómi o omi yóò lọ́ọ̀ta. omi tó mọ́ lóló dára lọ́lọ́fún bẹ́ẹ̀ ní sì ń sara lóore mára jọ̀lọ̀. iléeṣẹ́ olómi inú ọ̀rá àbí tinú ke lábẹ́ ẹgbẹ́ atwap olómi ilẹ̀ ìbàdàn. kan tá a bá sọ̀rọ̀ nípa omi mímu inú ọ̀rá àbí tinú tó ṣe é mu lóòrèkóòrè nínú ilé tàbí lóde àríyá. ní báyìí ẹgbẹ́ atwap ti wá nawọ́ ìkíni sí gbogbo àwọn oníbàárà wọn fún àjọṣepọ̀ tó gún mọ́. pẹ̀lú ìtanilólobó pé látàkókò ìlọ báàgì omi kan ti di àpò kan náírà àti bẹ́tà láì. two hundred and fifty naira pẹ̀lú ẹyọ omi mẹ́rìndínlógún sixteen sachet nínú báàgì omi kan. yàtọ̀ sí àpò kan náírà náírà tí wọ́n fi ń tà tẹ́lẹ̀ àyípadà yìí kò sẹ́yìn bí àwọn èlò tí wọ́n fi ń pèsè omi ṣe ti di ọ̀wọ́n gógó pẹ̀lú àyípadà yìí báyìí àǹfààní yóò wà láti túbọ̀ mọ pèsè omi tó mọ́ lóló fún lílo àti mímu ọmọnìyàn two hundred and fifty naira ní báàgì omi kan báyìí pẹ̀lú ẹyọ mẹ́rìndínlógún sixty sachet nínú báàgì omi kan olùkéde gbogbo ìgbìmọ̀ ẹgbẹ́ olómi nílùú Ìbàdàn lábẹ́ alága wọn Alhaji Ọládẹ̀jọ Ismail Adégbóyèga atwap lóní good water is life ọlá lorúkọ mi ṣùgbọ́n látìgbà tí mo ti já àwọn ọ̀rẹ́ mi sí pé wọ́n lè ra dẹ́ta gígábáìtì kan lówó tó kéré jọjọ bíi igba náírà ìyún two hundred naira lórí dan city òun ni wọ́n ti ń pè mí ní mr jáwọn sí mo tún wá jẹ́ kó yé wọn pé kìí ṣe dẹ́tà olówó pọ́kú nìkan ni wọ́n lè ríra lórí dan city o ìbá ṣe pé ẹ fẹ́ sanwó lórí ayélujára bó jẹ́ owó iná owó ìyọ̀ǹda amóhùnmáwòrán bíi ti dstv gotv startime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kẹ́ ẹ fẹ́ sanwó káàdì ìdánwò bíi ti neco waec àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú kan lórí city ní gbogbo ẹ̀ pé sí ẹ wo kẹ́yìn náà jèrè ẹ jẹ́ kí n já yín sí ẹ lọ sí www.dancity.ng.com láti jẹ àwọn àǹfààní ńlá yìí bẹ́ẹ̀ bá sì tẹ dancity ìyún d-a-n-c-i-t-y sórí google ọwọ́ kan ni yóò gbé wá fún yín ẹ sì lè download android app dancity lórí google play store lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jẹ ìfà data lówó pọ́ọ́kú ẹ má wulẹ̀ kí mi pé mo ṣe àìdúpẹ́ ara ẹni dancity lo data bó ṣe wù ẹ́. gẹ̀rẹ̀ má gọra ẹ̀ má jẹ́ kẹ́ni ìbọ̀dì ó fi ẹ́ pa lórí ohun tó bá rọrùn dé ní solar telecoms and electronics láti ra èyíkéyìí irú fóònù tó bá ti ń fẹ́ easy buy ti wà available across all solar stores dandan kọ́ kò bá kò kò jọ̀njọ̀ dé ìwọ̀nba owó péréte ń lo nílò láti doni fóònù ara rẹ̀ tó o bá ti ń sàn dá ọgbọ̀n nínú iye owó tá à ń ta fóònù lọ́dọ̀ wa níwọ̀n náà bá doni fóònù tó sì mọ sèyókù díẹ̀díẹ̀ láàrin oṣù mẹ́ta sí mẹ́fà ilé ìtajà solar telecoms ní kẹ́ ẹ mọ̀ yíyà sí ẹ̀yin bọ̀bọ̀ bèbí bàbá àti màmá tẹ̀ ti bọ́lọ̀rùn dé ní solar telecoms ó yá gbé bọ́dì ẹ ìwọ náà máa bọ̀ ní solar telecoms ní challenge number twenty one nko abiola way aiko insurance building ring road challenge nìbàdàn tàbí kẹ́ ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six three eight tàbí ní solar telecoms and electronics ti ń bẹ ní balloon building àbáyọ̀mí bus stop ìwó road tẹlifóònù wọn ni zero nine one six nine nine eight one six three one solar telecoms and electronics tún ti kó rọrùn dé ẹ máa gíràbù ẹ̀ olúwa dára olúwa dára olúwa dára ó dára. ọdún kẹrìndínlógún tí àánú ti ń ṣiṣẹ́ ìgbàlá. ìwòsàn ìgbẹ́dídé ní csc orí òkè àánú nínú pàdé májẹ̀mú alágbára yẹn. mercy once again sixteen anniversary. god of nigeria. làkúrí tí ọlọ́run fún pásítọ̀ ẹ̀sáyà ó aláríjì bí ọmọ wòlíì. ọlọ́run ṣe tó fẹ́ dìde ìgbẹ́nijà fún ọ. afẹ́jà ọgbà lọ́wọ́ agbára nínú náírà pẹ̀lú àánú. ẹ̀mí ọlọ́run fẹ́ b ìkéde ìkọjá pẹ̀lú àánú láti monday nineteen ní friday twenty third february ọlọ́run máa lo pastor gs dada apostol tí ó pe gabriel reverend gbadé ògùn lànà pàìtọ́ wa àwọn olórin ẹ̀mí màmá bọ́lá rẹ̀ adùnkẹ́gò bbo elizabeth voka fẹ́ǹsì wọ́n ṣe yé masquire bàbá orí òkè prophet moses nine five nine nine eight. àbárẹni bala ọ̀la kìíya kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lè tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property The living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn èyí èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn operation seven seven seven ìṣelógo twenty twenty four ọlọ́run emmanuel kẹ́hìndé àkàndé lọ́dún yìí o ó máa yà ọ́ lẹ́nu sí rere. iṣẹ́ àmàdíyanu ọlọ́kọ̀ọ́jọ́ kejì ń ṣe láti ọ̀sẹ̀ àkọ́kọ́ láàrin ọ̀sẹ̀ méje ìsà ẹ̀rí àkà ìmúyẹ ti lọ sálánú. ìpàdé agbára yẹn ìṣelógo ti twenty twenty four ń parí lọ. ọlọ́runláyé wòlíì emmanuel kẹ́hìndé àkàndé bàbá kíkẹ́ ọ̀rọ̀ kan. ó níyanu sí pọ̀ ńlẹ̀. ìwọ ní darapọ̀ lọ sẹ́yìn lọ́jọ́ sunday aago mẹ́fà ìdájí ní kùtùkùtù. ọjọ́ wednesday aago mi sọ òwúrọ̀ nìyẹn o. ìṣòro ni ní friday. tọ́bẹ̀ wá di lọ́jọ́ sunday eighteen february. tí ìpàdé agbára yìí máa parí. àwọn ọlọ́run máa kẹ́ gbogbo èèyàn. bẹ́ẹ̀ wẹ̀ jẹ́wẹ̀ mo máa wà lọ́jọ́ yẹn fún ìlú pẹ́. gbogbo ọkọ arúgbó àtàwọn tó kù díẹ̀ káàtó fún. yóò máa gba oúnjẹ tuntun lọ́fẹ̀ẹ́ lọ́jọ́ sunday eighteen february. bẹ́ẹ̀ làwọn ọkọ ọlọ́run aláàyè. wọ́n máa sọ tẹ́lẹ̀. tí bàbá àti màmá kíkí ọ̀rọ̀ kan. prophetess dúpẹ́. pẹ̀lú prophet kẹ́hìndé àkàndé jp wọ́n máa súnrẹ́ tó àánú wọ́n máa sọ àṣepé láti ìgboro tàbí express olómi akademi ní ká máa bọ̀ láti bẹ́ẹ̀ ni kẹ́tí gbé ọ̀kadà fatusi rice people pastor unspeakable message ọ̀fẹ́ yọ̀ǹda ìyanu tó ṣòro gbàgbọ́ fún gbogbo èèyàn. ẹ ẹ ló ń bímọ bẹ́ẹ̀ ẹran hmm. wo ló ń bímọ ń bẹ̀ yẹn. Ah, ẹran kọ́ èèyàn ni èmi ni o. bàbá fi kà sílú. ẹ kí ló dé. jẹ̀dí ni o. jẹ̀dí kẹ̀ níwájú báṣkìọ́ jẹ̀dí. kí ló pè. báṣkìọ́ jẹ̀dí. báṣkìọ́ jẹ̀dí. Ah, ó dáa tó bá rí bẹ́ẹ̀ máa fi eh. báṣkìọ́ jẹ̀dí oníyẹ̀fun eh. lọ iṣẹ́ sí yín. Eh. bàbá fi àní ẹyẹ dún bí ẹran. ẹ tó bá fi báṣkìọ́ jẹ̀dí rẹ sẹ́mẹ̀ẹ́dún bẹ́ẹ̀ ni o. Ah báṣìkì ọjà ní ìkọjá bẹ́ẹ̀ o ọ̀pẹ́ yìí dúró mi wá ló kan àfi bẹ́ẹ̀ kó ṣòro ah, báwa dẹ̀ ṣe. Báṣkì ọ̀jẹ̀dí àjẹbí Trado Medical Company Limited ló ń ṣe. Ó wà ní oníyẹ̀fún. Bẹ́ẹ̀ ló wà ní gbogbo ilé ìtajà oògùn. Láti jẹ́ alágbàtà ẹ zero nine one five four three nine nine nine nine three tàbí zero eight zero twenty six twenty six sixty eight twenty six. Báṣkì ọ̀jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí. ẹtúyáyá ẹtúyáyá aṣígangan gangan yóò gbọ́ pa àṣẹ o ẹtúyáyá aṣígangan. ibi abẹ́gi léwéléwé tí irú àyè tán bá ti láàyè lọ́mọ oyè tí wò àṣàmọ̀ yìí ló lọ sọ́dọ̀ aṣígangan ti ìlú gangan ọba Ràfíù Ọláníyì Adéníyì Aríwóọlá tó jọba tí gbogbo òlú rọ̀ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀. èyí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlálá jùlọ ẹnjìnìá dr Ṣèyí Mákindé yóò fún ní ọ̀pá àṣẹ ní ọjọ́ ajé ọjọ́ kọkàndínlógún oṣù kejì nineteenth February twenty twenty technical college nílùú gangan àgbààgbà tí pété ìlú ẹ fọwọ́ ti aṣígàngàn lẹ́yìn gbígbà ẹkẹ́ tí fọwọ́ ti lé kálàáfíà ti ń jọba ní gàngàn àtìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ lè tẹ̀síwájú. kábíyèsí ọba ràfin ọ̀la níyà adéníyà ariwo ọ̀la aṣígàngàn tìlú gàngàn kẹsì ọba kọ jẹ kó pẹ́ o. àwọn ọmọ ìyá mi ní gàngàn ká máa rántí pé ọ̀bọ tó yòmùgọ̀ ní balẹ̀ bàbá ẹ̀ jẹ́ lágìdò ti gbàgbé pé ilé làbọ̀ sinmi oko. àwọn alálẹ̀ gàngàn yóò bá wa ṣe láṣeyọrí o. yóò kéèké o. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ń kéde. báńjọ̀nù ló mú po kò yéèyàn ìlàjì táǹkì tí mo rà láì rìnrìn àjò. ìwọ lọ jásì nínú epo ọ̀wọ́n gógó àtafẹ́fẹ́ gáàsì tí ò ṣe rọ́ọ̀lù bẹ́ẹ̀ bá lo kánà kòkó léwọ̀ nano magic fuel ní kánà kò gbàlódé sọ bẹ́ntì sínú epo petro tatótó ló sínú sìnínda gáàsì ẹ̀ tàbí yín kínní sínú epo jẹnẹrétọ̀ wàá fẹ̀yìntì kó wòye ìgbà tẹ́po àtafẹ́fẹ́ gáàsì ń tẹ́tẹ́lẹ̀ àtìgbà tó bẹ̀rẹ̀ sí ní lo nano magic fuel ìròyìn tó kọ́ ra kò ríṣẹ́ dánwò lẹ́ẹ̀kan wàá rí mọ̀ wípé yóò ṣiṣẹ́ lọ́pọ̀ méjì tayọ tẹ́lẹ̀ fún fún àwọn tó ronú ẹ̀ tí gbogbo ayé fi ń jàǹfààní ẹ̀ pẹ̀lú ìdùnnú. dán magic fuel wò lónìí pẹ̀lú owó tẹ́ńbélé. ó wà nílé epo stable oil àti nílé epo nipco oil tó wà lólógún ẹrú ń bàdàn àtàwọn ilé epo míì tó ti dáàmà káàkiri ìgboro kí lẹ́yìn ilé epo yòókù ń dúró wò. gbèsè sórí nọ́mbà o zero eight zero three two nine six one eight three seven zero zero three two nine six one eight three seven tàbí kọ kànsáni shop eighteen romac shopping arcade opposite Ibadan north west local government onírèké ń bàdàn nano magic fuel kánà kò gbàlódé òd dájú. ajá balẹ̀. fún ẹ ní kíní ọbẹ̀ ẹ jẹ́ ń sè bó lóhùn ẹ ṣe rí. Mm. <coughs> Ah, jẹ́ ń fomi tẹ̀. bàlá <laughs> èmi mo wà ń di ọ̀rẹ́ <laughs> má wo ń tọ̀ ń kiri. ẹni tó bá ń lọ sí èkó láàárọ̀ ìbáì báì báì tó gbéra kúrò ní challenge àbí tó gbéra kúrò ní wòrò tó lóhùn lè kó mm. kó ti mọ̀ pé ńgbà tí ó bá fi dórí mọ́sọ̀ọ̀sẹ̀ tí a bá ti ń súnmọ́ tó gèètì yẹn mm. yóò tẹ̀ slow. pátápátá mm-hmm torí súnkẹrẹ gbàkẹrẹ wà báyìí báyìí báyìí. àwọn tó wá jẹ́ òṣìṣẹ́ aláàbòjú pópó ìjọba àpapọ̀ ẹ ṣe o gbogbo ti wà ń tó fi mọ́ panápaná ẹ máa sàsùn para wọ́n ti wà ń bẹ ẹ̀yin awakọ̀ náà ẹ kọpúrèètì pẹ̀lú wọn. Ah. Eh, eh. kò tiẹ̀ síbi ó fẹ́ fò lè sá lọ kò sì sí kánà ó eh, dúró títí ó fi kàn ọ́ ni. ọmọ oníwàkuwà kan wà ní àwọn làǹbáwì. <laughs> Mm-hmm. <laughs> Ah. ó dúró tó fi kàn ní so ẹ máa ro ti tráfíkì mọ bẹ́ẹ̀ ṣe ń lo èkó nísìnyí tó ẹ gúnlẹ̀ láyọ̀. àmín ah. nìṣọ́lẹ̀ nìṣọ́lẹ̀. wo ìròyìn tó wà lójú ìwé kejì ìwé ìròyìn ti nàìjíríà Tribune ń sọ̀rọ̀ nípa bíjọba àpapọ̀ lẹwa nàìjíríà àtàwọn gómìnà ṣe jókòó papọ̀ ṣèpàdé alágbára kan ní ilé ààrẹ nílùú àbújá lọ́hùn-ún lórí kínni lórí pé àfi ká ní ọlọ́pàá ìpínlẹ̀ hmm. kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní ọlọ́pàá tiẹ̀ wọ́n ní bí ìbá ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí ọ̀rọ̀ ètò ààbò lẹ́wà nàìjíríà tó ti ń pinyìnkìn yìí kó túnbọ̀ tún pinyìnkìn sí i bíròyìn ọ̀hún ṣe gbé rèé lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà àtàwọn gómìnà láwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì náà ṣe ìpàdé pọ̀ tí wọ́n sì fẹnu kò pé ọjọ́ pé ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ òun nìkan lọ́nà tá a lè gbà tí ètò ààbò ilẹ̀ wa Nàìjíríà yóò fi tún gúnrégé sí i wọ́n ní wọ́n fẹnu kò níbi ìpàdé ọ̀hún tí wọ́n ṣe ìpàdé pàjáwìrì ni láàrin Bọ́lá mẹ́ẹ̀ Tinubu àtàwọn gómìnà ilé ààrẹ ní ìlú Àbújá ibi tí sẹ́mẹ́ǹtì gbé dolẹ̀ nípàdé ọ̀hún ti wáyé gẹ́gẹ́ bí Nigeria Tribune ṣe kọ́ igbákejì ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Kassim Shettima ń ló pèpàdé ọ̀hún ní kánmọ́nkíá ló kọ ààrẹ mínísítà tó sí ọ̀rọ̀ ìròyìn àti ìfinimọ̀lé nílẹ̀ wa nàìjíríà mohammed idris ló ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìpàdé alágbára ọ̀hún tán wọ́n ní àwọn ṣèpàdé yìí pẹ̀lú àwọn gómìnà láti rí i pé wọ́n wá ojútùú sí ọ̀rọ̀ ètò ààbò wa nàìjíríà tó ń fojoojúmọ́ mẹ́hẹ̀ẹ́ ọ̀rọ̀ kan tó ti gbé tì tẹ́lẹ̀ ó ti di òkúta tí ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ tó fẹ́ di pàtàkì gúnlé ọ̀rọ̀ pé ṣé ìpínlẹ̀ kọ̀ọ̀kan ò ní ní ọlọ́pàá tiẹ̀ báyìí kí àwọn lè bá a kájùlù fún ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ wa nàìjíríà ó ní ibi àwọn ń fi ọ̀rọ̀ táwọn ń gbé ọ̀rọ̀ lọ́nu àmọ́ wọn ò wá ti fi orí okòó ṣọ̀ọ́dún lórí ìlànà tí wọn ó gbé gbà bí wọn ṣe ṣe ó ní lóòótọ́ làwọn ti sọ péjọba àpapọ̀ lẹwa nàìjíríà àti ìpínlẹ̀ kí wọ́n jọ sọ̀rọ̀ papọ̀ àwọn sì ti ń fi ẹnu kò pé ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni àwọn ó ṣe tí àwọn sì gbé kalẹ̀ ó ní iṣẹ́ ó bẹ̀rẹ̀ lórí ẹ̀ àmọ́ báwọn ṣe fẹ́ wá ṣe ọ̀nà tí wọ́n ó gbé àti bí ètò náà ó ṣe lọ àwọn ò tí ì sọ pàtó lórí ẹ̀ bí wọn ò sì fẹ́ sọ fáwọn oníròyìn ní àkókò gbọ́ wọn ni yàtọ̀ sí ọ̀rọ̀ ti ètò ààbò tí wọ́n ṣe wọn ni wọ́n ṣèpàdé ọ̀hún lórí ọ̀rọ̀ ti oúnjẹ ọ̀wọ́n gógó oúnjẹ nílẹ̀ wa nàìjíríà àwọn mínísítà wọn sì ní wọ́n ti gbé àwọn ìgbìmọ̀ kan dìde tó jẹ́ pé wọ́n ò rí sí ọ̀rọ̀ náà ní kánmọ́nkíá wọn ni kódà iṣẹ́ ti ń lọ lórí ọ̀rọ̀ ti ọlọ́pàá àpínlẹ̀ ọ̀hún wọ́n ní bí yóò ṣe jẹ́ àmọ̀ọ́mọ̀ ọ̀rọ̀ oúnjẹ ọlọ́pàá àpínlẹ̀ ó wà lára ìpàdé tí wọ́n ṣe ní ìlú àbújá lánàá láàrin ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà àtàwọn gómìnà ojú ìwé kejì ìwé ìròyìn nàìjíríà tribune ló wà. ok à ń kó oúnjẹ wọlé láti ilẹ̀ òkèrè sí orílẹ̀-èdè wa nàìjíríà kọjọ ohun tá a ní ti ilé oge wa ó tó ge jẹ tọ ìròyìn bó ṣe ń kàn yín kú ló ń kan àwa náà kú kù kú níbi tí ìjọba orílẹ̀-èdè nàìjíríà ti sọ mọ̀ wá láti ọ̀dọ̀ ààrẹ pé ẹ wá à ń kó oúnjẹ wọlé láti ilẹ̀ òkèrè kọjọ́ ọjọ́bọ̀ thursday àná ni ìpàdé pàjáwìrì alágbára kan wáyé láàrin ààrẹ bọ́lá tinubu igbákejì ààrẹ kashim shettima àtàwọn gómìnà ìpínlẹ̀ gómìnà ìpínlẹ̀ nílé àpátápá àrà àsokòrò làbújá lọ́hùn hmm. ibẹ̀ ń sì ní ìpàdé alágbára ọ̀hún ti gbé wáyé ohun tí wọ́n sì ń sọ̀rọ̀ lé lórí òun náà ni pé nǹkan mà le kokoko hmm. lórílẹ̀‐èdè wa nàìjíríà ọlọ́mọdé ò mọ́ a wọ́n ní agbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn àgbẹ̀ All Farmers Association of Nigeria wọ́n ní àwọn náà ṣe ìpàdé pẹ̀lú àwọn kan tó jẹ́ ti ìjọba àti tàwọn aládàáni ńgbà wọn ó ṣèpàdé tán wọ́n sọ dímọ̀ fún ààrẹ àtàwọn gómìnà pé ee pẹ̀lú ibi tí nǹkan dé dúró yìí àti ohun tí orílẹ̀-èdè wa Nàìjíríà ń fojú winá rẹ̀ láàkókò yìí ẹja máa kó oúnjẹ wọlé láti ilé òkèrè káwá jẹ́ kí oúnjẹ tá à ń kó wọlé láti ilé òkèrè àti èyí tó ń wáyé ń bí ńgbà tí méjèèjì bá pàdé ara wọn ẹ rí i pé nǹkan ó lè sanmọ́ náà wọ́n ní ọ̀rọ̀ eléyìí ń làwọn èèyàn fi ń jíròrò tẹ́lẹ̀ wọ́n ní ẹ̀kan náà làwọn kan ní ta ni níbo torí pé kíni kò lè jọ́ o wọ́n ní à ń kóúnjẹ wọlé ńlẹ̀ òkèrè kò lè mu bá a bá kóúnjẹ wọlé ńlẹ̀ òkèrè bí ìgbà tí à ń mú owó wa owó ọ̀wọ́n ta tún lọ́ọ́ fi rajà ọ̀wọ́n wọlé sí orílẹ̀-èdè yìí lásán ni oúnjẹ tó ń bẹ lórílẹ̀-èdè yìí ó tó wàá jẹ àwọn èèyàn ní bóúnjẹ mọ́kòtò gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe àlàyé ọ̀rọ̀ tẹ̀síwájú wọ́n ní ebi ọ̀pàgbà fọ́mẹ́kẹ́ tó bu àwọn èèyàn so lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n fi ń ké híyan híyan wọ́n ní kò ṣeé kò yẹ lẹ́yìn àwọn àríjẹ nípò mọ̀dàrú hmm, hmm. tí wọ́n ń dé oúnjẹ mọ́lẹ̀ tó sì ń jẹ́ pé àwọn kan tó ń ṣe fàyàwó oúnjẹ wọlé láti orílẹ̀‐èdè wa nàìjíríà yálà jáde tàbí wọlé ni wọ́n ní àwọn yìí nìkan ń lò kélé wọ́n ń dùn bẹ̀ wọ́n wá ní ẹyẹ fọkànbalẹ̀ ọ̀nà tá a gbé gbàrè àwọn tó ń dé oúnjẹ wa mọ́lẹ̀ èní A gbé ogun jà wọ́n ẹ̀ẹ̀kejì àwọn kan náà ń bẹ tó jẹ́ pé àwọn eléyìí ní í ṣe fàyàwọ́ oúnjẹ kúrò lórílẹ̀‐èdè wa nàìjíríà tó ń pọ̀n gbẹ̀yìn òkun òkè òkun lọ wọn ni a ṣiṣẹ́ lórí tiwọn náà nígbà bá ti ṣiṣẹ́ lórí yìí ẹ rí i pé ohun tá a nílẹ̀ wa nàìjíríà àá ọ̀rọ̀ bí owó oúnjẹ bó ṣe wá wọ́n gógó yóò wálẹ̀ wọ́n wá ní wọ́n ti pàṣẹ fún iléeṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè orílẹ̀‐èdè wa nàìjíríà Nigerian Customs Service pé ẹ má sàsùn para o ẹ sì má sàsùn péye lórí àwọn tí ń pọn oúnjẹ orílẹ̀‐èdè wa nàìjíríà kúrò ńlẹ̀ yìí lọ sílé òkèrè wọn ń kó bá wa ẹni ó ti fi ìgbà kan alákòóso fún ọ̀rọ̀ ètò ọ̀gbìn àti ìdàgbàsókè ẹkùn agbègbè ọ̀mọ̀wé Mohammed Abubakar òun ti ṣùgbọ́n ibi tó ń jẹ ọ̀hún bá lọ iná làwọn ò mọ̀ àwọn tó wá ń gbé oúnjẹ ọ̀hún gbòòfo ganan lọ síbòmíì gan ni kí ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n ti tọ́ka òun kí wọ́n ya tètè ṣiṣẹ́ tọ́ ni o lójú ọ̀gán ṣùgbọ́n o ipa máa kó oúnjẹ wọlé bá a bá ń kó oúnjẹ wọlé bí ìgbà tá à ń yọra wa lẹ́nu lásán ni oúnjẹ ilẹ̀ yìí tó bẹ́ẹ̀ wẹ̀ ni wọ́n wá ní lẹ́sẹ̀kẹsẹ̀ ni ààrẹ ti pa á láṣẹ fún ẹni tí í ṣe olùbádámọ̀ràn àgbà sí ààrẹ lórí ọ̀rọ̀ ètò ààbò àti ẹni tí í ṣe olùdarí àgbà fún àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà àwọn gómìnà gómìnà ìpínlẹ̀ yìí pé gbogbo yín ẹ pàṣẹ wàá jáde pé ẹnikẹ́ni ò gbọdọ̀ oúnjẹ ìpínlẹ̀ yín tàbí orílẹ̀-èdè wa nàìjíríà lọ sílé òkèrè fún àwọn kan jẹmọ́ lásìkò yìí tí gbogbo nǹkan ó fi báláǹsì fún orílẹ̀-èdè wa nàìjíríà tá a fi rẹ́sẹ̀ méjèèjì wálẹ̀ wọ́n ní ẹnìkan tó tún sọ̀rọ̀ nípa ti ọ̀rọ̀ bí oúnjẹ wọn ṣe wọ́n lù yìí òun náà ní ṣe ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ àwọn onímọ̀ nípa ti ètò ọrọ̀ ajé ìdáṣẹ́sílẹ̀ iléeṣẹ́ ọ̀rọ̀ àlùmọ́ọ́nì ilẹ̀ àti ètò ọ̀gbìn délé òye nínú àtẹ̀jáde tó ń fi síta lóko àjọ nàsímà lòun ti sọ ọ́ di mímọ̀ yìí pé ṣe rí orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní gbẹ́rẹ́ pàkọ́ ńlẹ̀ bíi ló sìn wa o tá a bá ṣe tán láti gbọ́n àfi ká ìtẹ̀lọ́ mẹ́sẹ̀kógbe bá a ṣe túbọ̀ ṣe àtìlẹ́yìn fún àwọn tó ń pèsè nǹkan sí nílẹ̀ yìí bá a bá ń kó nǹkan lọ sílé òkèrè kò sí nǹkan tó burúkú tó bàjẹ́ àmọ́ nǹkan tá à ń pèsè ń bí kó máa pọ̀ sí i ọ̀rọ̀ àìlétò ààbò tó gúnmọ́ tó jẹ́ bí kọ́kọ́rọ́ kan tó bẹyìn ajá jẹ́ agbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí débi pé bí ìyún bá ti kúrò ń bẹ̀ ọ̀rọ̀ à ń kó oúnjẹ lọ sílé òkèrè yóò lè dùn ní ìwàyùngbà àwọn ibi tí ìpèníjà wà ká ṣiṣẹ́ tọ́ ó ní tẹ́ bá wo ọ̀rọ̀ dọ́là a lọ gbé dọ́là lórí ìwọ̀n rẹ̀ a lọ gbé sí ẹgbẹ̀rin náírà ó dín àádọ́ta seven hundred and fifty naira sí dọ́là kan ń la fi ṣe òdiwọ̀n sí wọ́n ní ṣùgbọ́n lọ́wọ́ ta wà yìí ó dàbí ẹni pé nǹkan ti mi lògbòlògbò kú òun bẹ̀ bẹ́ẹ̀ bá lọ gbé dọ́là wò sí ẹ̀gbẹ́ náírà lẹ́wà nàìjíríà nǹkan ti ṣe náírà orílẹ̀-èdè wa hmm. nàìjíríà kọjá nǹkan tá a rò tẹ́lẹ̀ ààrẹ fún ẹgbẹ́ àwọn tó ń ṣe àgbẹ̀ náà lórílẹ̀‐èdè yìí Kabir Ibrahim òun náà ròyìn ròyìn títí tí ó ta mílẹ̀ ó ní àwọn ò ní fàyè gba ipe kí wọ́n máa kó oúnjẹ wọlé lóòótọ́ o ṣùgbọ́n o àwa fúnra wa lórílẹ̀‐èdè Nàìjíríà a ṣiṣẹ́ tó bá a ṣe máa pèsè oúnjẹ sí nílẹ̀ yìí ètò ààbò yìí o ó wàá ṣe kókó o torí béèyàn bá wà lóko tọ́lọ̀ dáko tí wọ́n ṣe hẹ́yà hẹ́yà lọ́tún lọ́sìn irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ yóò họ́ dànù o hmm. abọ́mire. ìròyìn kan bẹ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn ti Vanguard tó jáde láàárọ̀ yìí Dr. Gbèsàbí. Hmm. Hmm. kọ́lá wọn ṣàánú. amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ẹni tó jẹ́ bíi igbákejì ààrẹ ilẹ̀ wa Nàìjíríà tẹ́lẹ̀ nílẹ̀ yìí tóun náà gbégbá pòun fẹ́ di ààrẹ ilẹ̀ wa Nàìjíríà níbi ètò ìdìbò tó wáyé Nàìjíríà láìpẹ́ Àtíkù Abubakar ọ̀gbẹ́ni Frank Sahibu ó sọ̀rọ̀ tó lágbára ó ní ebi ti ń pa wá kú lọ nàìjíríà ààrẹ muhammadu buhari ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu kò sì ní ìgbésẹ̀ kankan tó fẹ́ gbé ó ní kí ló fa ibi ọ̀gbàjà fọwọ́ mẹ́kẹ́ yìí àti ibi tó ń dè wá kù lẹ́yọ kọ̀ọ̀kan tá ara ń kú díẹ̀díẹ̀ tí ìbá ṣe ìlànà ètò ìṣúwóná tí ó jẹ́ oní lọ́bọ̀lọ́bọ̀ tó lọ́bọ̀lọ́bọ̀ lọ́wọ́ tó hun wọnú ara wọn bíi bíi bíi okùn tí ààrẹ Tinubu gbé kalẹ̀ ó ní àwọn ìlànà àlùmọ̀kọ́rọ́ tó ń gbé kalẹ̀ yìí ó jẹ́ kí orí mọ́ ta ọmọ Nàìjíríà débi tó lápẹẹrẹ ìlú Àbújá ló ti sọ̀rọ̀ yìí lánàá ó ní sẹ́rí ìlànà ètò òṣèlú àti ti ọrọ̀ ajé tí Bọ́lá mẹ́ẹ̀ Tinubu gbé kalẹ̀ yìí kò pé ọmọ Nàìjíríà rárá ó ní bí Tinubu sì ṣe ń léwájú tí ẹgbẹ́ òṣèlú APC náà ń tẹ̀lé lẹ́yìn bí ìgbà wọn yọ àfọ́kù ògò lọ́wọ́ tòun ti àdá tẹ̀sí ń gbẹ̀mí ọmọ Nàìjíríà díẹ̀díẹ̀ ni ó ní tabasi wò ṣàkóso yìí kò tí ì sí ọ̀nà àbáyọ kankan lọ́wọ́ wọn láti dóòlà ẹ̀mí ọmọ Nàìjíríà ti ń kú lọ Ṣàìbù sọ̀rọ̀ kódà ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ ó ní ẹ̀ wá tí ò ṣe òun ìṣẹ́ àti ìpayín kékeré fáwọn ọmọ Nàìjíríà ó ní ajẹ́ pé Tinubu mọ̀ọ́mọ̀ gbé ìgbésẹ̀ yìí àti ìlànà yìí ó là á kalẹ̀ kó lè bá a mọ́ gbẹ̀mí ọmọ Nàìjíríà díẹ̀díẹ̀ kó sì jẹ́ kí ebi òun ìṣẹ́kọ̀wọ̀ wálé wù débi pé àní ní ìtìjú kankan mọ́ bẹ́ẹ̀ ni àní lẹ́nu ọ̀rọ̀ mọ́ ó ní Tinubu ọ̀wá yàtọ̀ sí dókítà tí ọ̀kọ́ṣẹ́mọṣẹ́ tó sì ní òun fẹ́ ṣèwòsàn fún ẹni tó ní àrùn jẹjẹrẹ ó ló ṣeé ṣe kí dókítà òun ó tètè gbẹ̀mí ẹni tó láàrùn jẹjẹrẹ ju kí jẹjẹrẹ ó gbẹ̀mí ó ń tọ̀hún lọ torí pé ọṣẹ́ tí dókítà ó ṣe sí lára kódà ìṣọwọ́ ṣe ọṣẹ́ sí ara aláìsàn yìí yóò burú ju ti jẹjẹrẹ tí ń bá a fà á lọ káì ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ ó ní ẹ wá wo ibi tí ọmọ nàìjíríà tán bára wọn ó ní kàkà kí bọ́lámẹ̀ tinubu kó bẹ̀rẹ̀ iṣẹ́ ní kánmọ́nkíá kí ló ń ṣe nígbà tó dórí àpèrè ìṣàkóso ààrẹ muhammadu buhari tó ti kọ́kọ́ ṣe ṣáájú ń lọ bẹ̀rẹ̀ sí ní di ẹ̀bi ọ̀rọ̀ rù tó ń pé ó ti gbá gbogbo owó tán lákòlò kò sí nǹkan kan mọ́ fún òun ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà òjòjò ti ń ṣe ó dorí kodo ó ní abẹ́rẹ́ ti gbàgbé ni àwọn wọ̀nyí náà ni wọ́n máa ń pariwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà àwọn ẹgbẹ́ òṣèlú PDP wà ń bẹ̀ tó sì jẹ́ pé àwọn ni ó mọ ru àwọn ọmọ Nàìjíríà sókè pé ẹjẹ́ á gbé pátákó lọ́wọ́ ká sì mọ pariwo pé ìyà ń jẹ wá oníṣẹ́ Buhari ọ̀hún ló yẹ kó mọ sọ̀rọ̀ sí àbí kì í ṣe ìkan kan náà jọ ní gbogbo wọn ni àwọn méjèèjì kì í ṣe inú ẹgbẹ́ òṣèlú APC kan náà ni wọ́n ti jọ wá ó ní ṣé wọ́n ti gbàgbé bí wọ́n ṣe máa ń ṣe òṣèlú oníkabúkabú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ ru àwọn ọmọ nàìjíríà sókè jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin nàìjíríà pé ẹ mọ̀ lọ́gùn pé yà ń jẹ yín ó ní ní ìsìn yìí ìyà ló délẹ̀ yìí wọ́n sì wá tún di ẹ̀bi ru ara wọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àtìkù yìí sọ̀rọ̀ títí ó ní lábẹ́ tinubu tinubu sì fọwọ́ lẹ́rán ìyà sì jẹ ọmọ nàìjíríà ó ní ọ̀wọ́n gógó oúnjẹ sì gbéra ó sì di ìdá mẹ́tàléní ọgbọ̀n ha ńbo la fẹ́ bá yàrá já ó ní ọ̀rọ̀ yìí wá burú débi pé báàbá ṣọ́ra pẹ̀lú gbogbo tó wà lẹ̀ yìí àwọn òṣìṣẹ́ àwọn oníṣẹ́ mọ̀ da òṣìṣẹ́ wọn sílẹ̀ ó ní kódà àwọn tí ó gbẹ̀mí ara wọn yóò sì tún mọ̀ pọ̀ sí i hmm. ìyẹn ò tún wá le ó ní àwọn tí ó mọ̀ hùwà àbàjẹ́ tàbí ìwà ọ̀daràn ooo bẹ́ẹ̀ làwọn tí ó láwọn ò lọ iléèwé mọ́ tí wọ́n kúrò níléèwé àwọn náà ó pọ̀ ó ní kódà àwọn míì tí wọ́n ní okòwò ọrọ̀ ajé tí wọ́n fúnra wọn gbogbo pátá ni wọ́n ti ń sọkún ó láwọn olókòwò kéékèèké olókòwò belenja belenja tówó wọn tó bíi mílíọ̀nù mẹ́wàá tán fi bẹ̀rẹ̀ okòwò wọ́n ti ń ti àgádá wọ́n ti ń ti àgádá godo bọ ṣọ́ọ̀bù wọn tó ní kálukú ti lọ nọsẹ̀ rẹ̀ sílé ó ní kí wá ló kù báyìí fún wa nílẹ̀ wa nàìjíríà ẹ gbọ́ kí ni wọ́n fẹ́ ṣe fún wa hmm. ó ní lọ́dún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá ń sọ̀rọ̀ gàárì àti ẹ̀wà oúnjẹ àwọn kọ̀rọ̀wọ́họrí òun la máa ń pè é àwọn kọ̀rọ̀wọ́họrí gun ráàyè ra gàárì àti ẹ̀wà mọ́ lọ́wọ́ tó wà yìí torí pé ẹgbẹ̀rún kan àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà náà ń ta kóńgò ga ẹ̀wà lọ́wọ́ tá a wà yìí ó ní ẹ̀wà wo bí nǹkan ṣe lọ sókè kódà àwọn tó bímọ tẹ́ pé ẹ kú ọwọ́ lómi o omi ń jábọ́ lójú wọn pórópóró torí pé oúnjẹ ọmọ tẹ́ ní ẹgbẹ̀rún méjì àti igba náírà tẹ́lẹ̀ ó ti fò ó ti di ẹgbẹ̀rún mẹ́jọ ó ní bá a ṣe lajú sílẹ̀ rèé láàrin ọdún kan báàgì ráìsì kan àpò ráìsì kan tó jẹ́ bíi fifty kg tí wọ́n rà ní ẹgbẹ̀rún mẹ́tàdínní àádọ́ta náírà tẹ́lẹ̀ forty seven thousand naira ó ló sì fò fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ ó sì di seventy seven thousand ó ní a sì lajúlẹ̀ a sì ń wò ó ó ní ẹ̀wà tẹ́lẹ̀ ló ní wọ́n rà pò ẹ̀wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ibi thirty six thousand ní ó ní lójú wa a sì ń wòran ẹ̀wà sì di forty two thousand àpò kan ó ní bẹ́yẹn bá ní ọmọ ń sunkún òun fẹ́ já búrẹ́dì lé lọ́wọ́ ọba ti ra búrẹ́dì onígba náírà tẹ́lá bíbí <laughs> oh. hmm. ó ní gan tá à rà ní seven hundred naira ó ní a sì lajú sílẹ̀ ó sì di one thousand two hundred naira ẹ wá wo ẹyin ẹyin adìyẹ ẹyin adìyẹ ó sì ní one hundred and fifty naira mọ́ wa lọ́wọ́ ó ní ẹ wá wo bí abáyédé nígbà tí Tinubu ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àgbàdo ó wà lára tó fi polongo òbó rẹ̀ tí ń pé àgbàdo àgbàdo àgbàdo àgbàdo ọ̀hún bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìdá márùndínlọ́gbọ̀n ló ti fi lọ sókè sí owó tó jẹ́ tẹ́lẹ̀ ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard ìròyìn wà níbẹ̀. ọ̀dà ẹjọ́ Sowore ẹjọ́ òní àti gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n kó lé lọ́rùn wọ́n ti wọ́gi lé lórí ẹ̀ ẹjọ́ ẹ̀ kò sọ̀rọ̀ ńbẹ̀ mọ́ ńlọ́ba o wọ́n ní ṣòwòrẹ́ ó ti sọkọ̀ bákùn gbé ọ̀rọ̀ sí Buhari àti àwọn tí wọ́n jọ ṣe ìjọba ńgbà náà yìí pé gbogbo nǹkan tí wọ́n pojúbò rẹ̀ sí òun lọ́rùn gbogbo rẹ̀ kọ́ yìí ńlódì òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ àṣẹ àti òní kan wọ́n ní kété tí ọ̀rọ̀ jáde àti àṣẹ láti ọ̀dọ̀ Latin Fagbemi wọ́n sọ ọdún mọ́ ẹ pé ẹni tí í ṣe agbẹjọ́rò àgbà orílẹ̀ wa Nàìjíríà ti sọ ọdún mọ́ pé ẹjọ́ tí ẹ pojúbò rẹ̀ sọ́rùn ọmọkùnrin yìí ẹ wo ẹjẹ́ kó ń dilẹ̀ tí ò taṣu àhesọ ẹjọ́ lásán ló wà ń bẹ̀ ẹgbà jùnù sẹ́gbẹ̀ kan kò sẹ́jọ́ mọ́ ń bẹ̀ wọ́n ní kí apá ní Ṣòwòrẹ́ ní tọ̀ ṣe ráyé o ṣe rí ẹni tó mọ̀ ń pa ọ̀rọ̀ òfin ńgbò débẹ̀ torí nǹkan tó wà ń bẹ̀ ó rí i pé gbogbo ẹ̀sùn tí wọ́n pojóbó rẹ̀ sóun lọ́rùn yìí òfúùtù fẹ́ẹ̀tẹ̀ àṣà tí ò ní pọ́n lásán ni ó ní ṣe rí Buhari ó fi ọ̀rọ̀ ṣe òṣèlú ẹ̀ tanú fún òun ni ń ló ṣe pojóbó ẹ̀sùn kẹ́sùn sí òun lọ́rùn yìí pé bá a bá sì ti fẹ́ bẹ́ ajá lórí fógun orúkọ kókọ ńlá sọ wọ́n lè pè ní dùgbòlugi tàbí nǹkan míì wọ́n ní ohun tó fà á nù ọ́ lẹ́bàá ẹ̀ nísàlẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú labour party ńlẹ̀ wa nàìjíríà nǹkan ti bẹ̀rẹ̀ sí rú gùdùgùdù kódà ọwọ́ ta wà yìí àbúrè àti òbí àwọn méjèèjì nǹkan kan ti ń lọ láàrin wọn tó lágbàá díẹ̀ ìdí àtìtúmọ̀ adíjedupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú labour party nílẹ̀ wa nàìjíríà ọ̀gbẹ́ni peter obi ń ló ti pè fún àyẹ̀wò fínífíní lórí àìsùn kan èyí tí wọ́n fi kan alága ẹgbẹ́ òṣèlú labour party ẹ̀gùn ti Julius Abure wọ́n ní ẹ̀wà òbítíbitì owó tí wọ́n ní omi ìsìn bó o lówó ṣe rè bó o ló ṣe rìn tó ṣe wùyẹ́ tó sì ṣe bẹ́ẹ̀ tó di ohun àfẹ́kù lásùn ẹnu èyí ni wà ọjọ́bọ̀ tọ́ọ̀sẹ̀ àná iná ni wọ́n ń sọ̀rọ̀ nígbà wọn gbé ọ̀rọ̀ ọ̀hún sí ìgboro ayé ọlùchí ọ̀para tí í ṣe ayẹ̀wé owó akápò ẹgbẹ́ wọn ni ló ti kọ́ sọ̀rọ̀ yìí pé ẹ wá kí wọ́n lọ mú ẹ̀rí máa jẹ́mi ìṣówà láti fi ti ọ̀rọ̀ yìí lẹ́yìn lórí ẹ̀sùn three point five billion naira bílíọ̀nù mẹ́ta àbọ̀ owó náírà èyí tí wọ́n fi kàn án nígbà tí wọ́n sì sọ ẹ pé ọlùchí ọ̀para òun ló taari ẹ̀sùn yìí sí ìgboro ayé pé àníṣe Julius Abure ó ti mú owó ẹgbẹ́ ó ti lọ mọ́lẹ̀ bíi ti kàlòkàlò ìlọ́ tó wá lọ owó ọ̀hún mì àwọn fẹ́ mọ bó ṣe na ohun tó fi ṣe àwọn sì fẹ́ mọ bó ṣe jẹ́ wọ́n ní ìpè tí ọ̀pára pè fún yìí níbi ìpàdé àpérò kan pẹ̀lú àwọn oníròyìn ìlówáyé lọ́jọ́ ajé Monday tó ti sọ ọdún ẹ̀ pé ṣẹ́ẹ́sì rí ẹni méjì kọ́ ló gbé bílíọ̀nù mẹ́ta àbọ̀ yìí fo gánna àbúrè ni ìgbà tí ọ̀rọ̀ ń wá ń lọ sí wá tó ń lọ sẹ́yìn tí àbúrò gan fúnra rẹ̀ sọdún pé owó wo òun òkú kọ́ o funfun nẹ́nẹ́ lọ́wọ́ òun láì tọ́wọ́ bògì òun èlùbọ́ òun ò sì wọ́ gílọ́ọ̀fù wọn ni sẹ́rí ọ̀rọ̀ owó òun òun ò mọ ọkàn pa rẹ̀ òun ò kó owó kankan mì bíi ti kàlùkàlù ṣùgbọ́n pé ká náwó fún ẹgbẹ́ lórí ẹgbẹ́ owó táwọn ná lórí ẹgbẹ́ owó tó ló kọ tó sì ní báwọn ṣe ná ni ṣùgbọ́n three point five billion naira bílíọ̀nù mẹ́ta àbọ̀ yìí ẹ̀kú òǹdilẹ̀ tí ò taṣu ìrànlọ́wọ́ àmẹ́ kí apá ìní òbí tí í ṣe adíjedupọ̀ ààrẹ lòun náà sọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ yìí a máa ń pè lówe ó máa ń lárónú lẹ́yìn ọjọ́ ajé Monday tí Ọlúchi Ọ̀para léè tó gbé ẹ̀sùn yìí jáde ìgbó di ọjọ́rò Wednesday ọ̀rọ̀ tó ń bábò míì lọ táwọn yẹn sọ dúnmọ̀ pé ẹ wo ẹ ṣá Ọ̀para ní ìwé ìjókòó gbélé ẹná kúrò láàrin ẹgbẹ́ nítorí pé a pè é wá sí ìpàdé ẹgbẹ́ kó wá ṣàlàyé àwọn nǹkan kan délẹ̀délẹ̀ lórí ohun tó rí lọ́bẹ̀ kó tó garu ọwọ́ nípa ti ọ̀rọ̀ ẹ̀sùn àtàǹgàrẹ́ three point five billion naira èyí tó fi kan ẹni tí í ṣe alága igun ti Julius Abure nínú ẹgbẹ́ òṣèlú Labour Party wọ́n ní kò yọjú yí pé kò yọjú lásán láti wá ṣàlàyé òun ẹ sọ ọ́ di mímọ̀ fún yín pé kó lọ jókòó ńlẹ́ná fún odidi oṣù mẹ́fà ńgbà tí ọ̀pára ọ̀gbọ́ wọn ní ṣe lọ̀pára sọ fún wọn pé dey play nínú ẹgbẹ́ tá a jọ wà òun rí bájà òun ò bá rí kò ní gbó òun lakápò ẹgbẹ́ bó olówó ṣe wùyẹ́ tó ṣe fò lọ ńbọlẹ̀ náwó òun sí lòun béèrè ẹ wá bẹ̀rẹ̀ sí í wá àwọn àtàmọ́ àtàmọ́ kan ẹ hmm. fẹ́ pé òun sí ìjókòó láti lè mú òun mọ́lẹ̀ kọ́rọ̀ má bàa lójútu kò lè jọ o ìtàkùrọ̀sọ láàrin ìgbésẹ̀ tí Ọlúchi Ọ̀párágbé àti ẹ̀sùn tó fi kan àbúrè àti ìgbésẹ̀ tí àbúrè ti ṣe alága náà tó gbé ní ti ẹgbẹ́ òṣèlú labour party igun kan wọ́n ní gbogbo rẹ̀ ló wà lójú ewé keje ìwé ìròyìn ti the punch tó wà ń bẹ̀ èyí gangan ló wá pè fún àkíyèsí pé wá náà ajá tí ń gbogbogbogbogbò tí ò dákẹ́ yìí ó ń pè fún àkíyèsí kan ni ẹni òbí peter obi ti ṣe adíje dupò ààrẹ láàrin ẹgbẹ́ òṣèlú labour party ṣe sọ ọ́ di mímọ̀ pé ẹ wá o ẹ wá o ẹ wá o ó dàbí ẹni pé alágbẹ̀dẹ arábìnrin Oluchi tó ń luni lójú kan ó mọ̀ ní nǹkan tó fẹ́ fàyọ ṣùgbọ́n ọ̀rọ̀ bí wọ́n ṣe wáá fi ẹ̀sùn owó kàn yàn bó wà ní three point five billion naira lóòótọ́ bó ló ṣe rìn láàrin ẹgbẹ́ òṣèlú labour party ọ̀hún tó sọ ó yá o ní kí amọ́sá ní wàrà ṣèṣà ẹ lọ tètè bóun tọpinpin o òun la díje dupò ààrẹ tó ṣe ẹ nínú ẹgbẹ́ òṣèlú labour party fún ètò ìdìbò tó lọ ó bá jẹ́ pé lórí òun náà lẹ́nu lẹ́ni ẹ jẹ́ káwọn mọ̀ bẹ́ẹ̀ ṣe ná bílíọ̀nù mẹ́ta àbọ̀ owó náírà láàrin ẹgbẹ́ òṣèlú labour party ah, nǹkan ń bẹ ńlòbígbé ẹ lọ sí ojú <laughs> ìwé keje ìwé ìròyìn the punch. ìròyìn kan bẹ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard ah, ojú ìwé kẹjọ ló wà ìròyìn ọ̀hún sọ nípa owó tó kéré jù táwọn òṣìṣẹ́ ò mọ̀ gbà minimum wage ọkàn wọ náà ọkàn ọkàn farabalẹ̀ nílùú Àbújá ẹgbẹ́ àwọn òǹtajà nílẹ̀ wa nàìjíríà gbé kẹrẹ́gì kaná pẹ̀lú ẹni tó jẹ́ bíi amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ààrẹ ilẹ̀ wa nàìjíríà lórí ọ̀rọ̀ tọ́jọmọ́ ti ìròyìn àti ààtò ọ̀gbẹ́ni báyọ̀ ọ̀nànúgà wọ́n ní báyọ̀ ọ̀nànúgà ń ló ti bẹ̀rẹ̀ sí ní jánu tó sì ń sọ̀rọ̀ pé ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà àtàwọn gómìnà ń wù ní owó báyẹn lápò náà láti máa san bíi hundred thousand ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún hmm. gẹ́gẹ́ bí owó tó kéré jù fún àwọn òṣìṣẹ́ nílẹ̀ wa nàìjíríà tuc ní ẹ̀wà máa gbọ́rọ̀ ẹ̀gbọ́n náà ṣé báyọ̀ ọ̀nànúgà yìí ní ìmọ̀lára tí àwọn òṣìṣẹ́ ńlá kọjá àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ṣé a ti forí okòó ṣọ̀ọ́dún láàrin ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà àtẹgbẹ́ àwọn òṣìṣẹ́ iye owó tó ṣiṣẹ́ tó kéré jù ọmọ gbà nílẹ̀ wa nàìjíríà ni àbí kò ní ìmọ̀lára ohun tí ọrọ̀ ajé lẹwa nàìjíríà ń sọ àti tí àwọn òṣìṣẹ́ ń fojú winá kó tó di pé wọ́n ṣiṣẹ́ ọ̀yà wọn bó ṣe yẹ kí wọ́n ṣe é ìjọba tó wà lórí àpèrè ìṣàkóso yìí pàápàá jùlọ ààrẹ ilẹ̀ wa nàìjíríà ojúṣe rẹ̀ ni láti rí i pé àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ nílẹ̀ wa nàìjíríà gbowó ọ̀yà tọ́tọ́ ìgbáyégbádùn wọn sì gbọdọ̀ kán gbọ̀ngbọ̀n torí pé kò sí bí ìnàkí ṣe ṣorí tí ọ̀bọ náà ò ṣe nuhu toro tí ń ṣe akọ̀wé àgbà fún tuc òun ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ náà ó ní àwọn gbọ́ àwọn awuyewuye kan àti àwọn ọ̀rọ̀ kan bí ìgbà tí èèyàn bá ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ tàbí tí èèyàn bá fẹ́ ní ìmọ̀lára ohun tí àwọn ọmọ nàìjíríà ńlá kọjá tí ó ń jáde lẹ́nu báyọ̀ ọ̀nànúgà pé ìjọba àpapọ̀ ẹlẹ́wà nàìjíríà ń ní owó tó two hundred thousand ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún tí wọ́n máa san fún òṣìṣẹ́ tó kéré jù ó ní àtijọba àpapọ̀ àtijọba ìpínlẹ̀ àtàwọn òṣìṣẹ́ ó ní àwọn sì wà níbi pé à ń fọ̀rọ̀ à ń fi kùn ún lukùn lórí ibi tí ọ̀rọ̀ ó padà wó sí hmm. lórí owó tó kéré jù lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ tó ṣiṣẹ́ mọ́ gbà ó ní wọ́n ń gbé wá àwọn sì ń kọ́ àwọn kan ń parẹ́ àwọn ń parẹ́ àwọn kan ń kọ́ àwọn náà ń kọ́ àwọn kan ń parẹ́ ni àti ìforí okòó ṣọ̀ọ́dún gan kí wàá lọ́kàn báyọ̀ ọ̀nà nù gàmbẹ̀ ẹ̀gbọ́n náà ṣé nàìjíríà ò mọ ti àwọn èèyàn fojú winá ni ẹ wò ó ojúṣe ni o iléeṣẹ́ ààrẹ gbọ́dọ̀ mọ̀ pé owó tó tó báyìí ni owó ọ̀yà tó ṣìṣe tó kéré jù nílẹ̀ wa nàìjíríà ọmọ gbà kí wọ́n sì tó ṣe é àwọn náà gbọ́dọ̀ mọ tí nǹkan sọ níta tí búrẹ́dì ń sọ níta gbàdo ń sọ tí ìrẹsì ń sọ tí gàárì ń sọ hmm. kí wọ́n tó fi ẹnu kò lórí iye owó kan ó ń bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀. bí nǹkan ṣe wọ́n gógó lásìkò yìí kò hmm. tí ì sí ojú ìtú pàjáwìrì sí o <laughs> pàápàá pàápàá. àwọn onímọ̀ jìmí nípa ètò ọrọ̀ ajé ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n tún wá sọ̀rọ̀ kan náà wá alágbọ́nrin tilé ìfowópamọ́ pé ẹ̀yin kọ́ítọ́mà wà ní báǹkì hmm. tẹ́ ẹ ní dọ́là nínú àkáǹtì yín ẹ jẹ́ àyè sí náírà àwọn tó bá àwọn tó bá nìyí ń gbọ́ wọn ní o dọ́là tí ń bẹ lákàntì dọ́là tí ń bẹ lákàntì yín ẹja bá ń yí sí náírà hmm. Hmm. kẹ gbà ní náírà. kẹ gbà ní náírà ọ̀ya gbà ní náírà kẹ polówó ọjà ká kúrò bẹ́ẹ̀ ẹ nílò owó ẹ pẹ̀lẹ́. ẹ̀dá pàtàkì lójú jẹ́ èyí ló mú àjọ charity care foundation máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ àti ìpèníjà ní láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. tẹ́ ti ń béèrè fún. gbogbo ẹni tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. ẹ darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́. ọ̀fẹ́ tún ní àyẹ̀wò. fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò. àti ìtọ́jú ojú yìí. fún ìrọ̀rùn gbogbo olùkópa. ó ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny constant building ìyànàgbẹ́lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex Ìpínlẹ̀. Ìwó ròdù nìbàdàn. Bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ dé ago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. Kúrẹ́rì àlàyé. Ẹ pè zero nine zero five triple four eight four four four. Lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four. Ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o. Ìgbésẹ̀ làmí ẹ̀. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àkóso gómìnà ṣèyí mágedé ń ṣàmúṣe àwọn ìlérí tó ṣe fáwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ lórí ìgbàyé gbádùn èyí ló mú kíjọba tí kì í yẹ àdéhùn ó sọ ojú ọ̀nà challenge odò ọ̀nà eléwé títí dọ̀fídé ẹlẹ́bù àpáta di oníbejì ìdí rẹ̀ o tíjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi ń pe tolórí tẹlẹ́mù síbi ayẹyẹ ṣíṣí ojú ọ̀nà tó lọ láti challenge di odò ọ̀nà eléwé tó fi dé ẹlẹ́bù àpáta lọ́jọ́ jímọ̀ ọjọ́ kẹrìndínlógún oṣù kejì ọdún yìí gómìnà ìpínlẹ̀ ni yóò ṣe ojú ọ̀nà ọ̀hún níbi tí ọ̀mọ̀wé peter ndúbísì mbà tó jẹ́ gómìnà ìpínlẹ̀ enugu yóò ti jẹ́ àlejò pàtàkì ní estate tó wà lójú ọ̀nà ìpínlẹ̀ Abẹ́òkúta ni ètò ṣíṣe ojú ọ̀nà ọ̀hún yóò ti wáyé ní dédé aago mẹ́wàá òwúrọ̀ ẹtúyẹ́yá ẹtúyẹ̀yà jáde láti ṣùgbà gómìnà olóríire tó máyédẹrùn fún ti kéré ti kéré ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ ṣe gan-an ni ọ̀jọ̀gbọ́n Daoud Sangodoyin kọmíṣánná fọ́rọ̀ iṣẹ́ òde nípínlẹ̀ Ọ̀yọ́ ló ń kéde. apostolic church world evangelistic outreach gbé dé. ìsọjí ọdọọdún twenty twenty four tí a pè àkọlé rẹ̀ ní agbára tí kò ní àfiwé Éfésù orí kìíní kọkàndínlógún bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹtàdínlógún di ọjọ́ kẹtàlélógún oṣù kejì ọdún twenty twenty four àkànṣe àdúrà òwúrọ̀ aago mẹ́sàn-án sí méjìlá ọ̀sán àkànṣe àdúrà ọ̀sán aago mẹ́rin sí méjì àṣálẹ́ ìpàdé iná mímọ́ fún àwọn ìránṣẹ́ ọlọ́run àti òṣìṣẹ́ ọjọ́ karùndínlógún bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán ìṣọ́ òru alágbára ní ọjọ́ kẹtàlélógún bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn àṣálẹ́ di òwúrọ̀ ní orí òkè babalọ́lá odò wa ní ìpínlẹ̀ kwara àwọn akọrin ẹ̀mí evangelist j adelakun ayẹwa international lady evangelist bọ́lá àrẹ sade taiwo bọ́lá discovery títí àrẹ tolú adélẹ́gàn àti akọrin àpapọ̀ ẹkùn babájídé níbi tí bàbá wa wòlíì ezekiah olúbóyọ̀ ládèjì ajíire àgbà fún ìjọ àpọ́sẹ́lì ti kristi ní nàìjíríà àti lókè òkun yóò máa tipasẹ̀ mímọ́ ọlọ́run fi ọ̀rọ̀ ọlọ́run sí ogun ayé rẹ nídìí olùṣọ́ àgùntàn ẹ̀sùn ọ̀ládẹ́rẹ́ ààrẹ cs ní nàìjíríà àti lókè òkun jésù kristi ní olúwa. You don't owe you don't ó dára ká pè ní síbi ayẹyẹ ká jẹ́ àmọ́ ká pè ní ká jẹ́ kò tó ká gbádùn jáyé nínáwó tá a bá lọ àbẹ̀wò ni ká dé láti ibi ayẹyẹ ká bẹ̀rẹ̀ sí ní wọra aṣọ funfun lọ́pọ̀lọpọ̀ wọ̀ lọ síbi patí ó di pípẹ́ ó kún fún ìdọ̀tí orí àga tá a jókòó sí àti tábìlì lódọ̀bẹ̀ sálejò la àti bàbà tí wọ́n ta ti fàya pẹ́rẹpẹ̀rẹ bójú ó bá tiẹ̀ wá gàgàdé aṣọ ẹlẹ́gì dẹnu lẹ̀dẹ́lẹ́ ni síbi ọ̀pọ̀ àwọn olóde náà àwọn event planner tó ń gbéṣẹ́ fún ni ò jẹ́ kówó wọn yọ ẹ lọ́ọ́ fọkànbalẹ̀ ọlámìdí àǹkó finance and event management. a ní kẹ́ ẹ ké síbi ìnáwó bá fẹjú kẹ̀kẹ́kẹ́ ká sórí pápá di gbọ̀ngàn gbàlódé tí ó tutù dódódó pẹ̀lú àwọn èsì jẹgbẹ̀ngbẹ̀ àti àwọn fáànù lóríṣiríṣi àga àgbàlódé àtàwọn tábìlì tẹ́sẹ̀ rẹ̀ dúró dáadáa bí tọmọdé ṣe wà ní tàgbàlagbà ń bẹ̀. event decoration wọn kò lẹ́lẹ́gbẹ́ o wọ́n wà ní amúní golden estate olóńdé ńbàdàn àbíkẹ́ pè wọ́n zero eight zero three three seven six four seven one four olamide and co renters and event management àwọn gangan ní mú pàt tiẹ̀ ní dùn. ajá balẹ̀. àwọn èèyàn lọ́pọ̀ yanturu wọ́n ti darapọ̀ láti dáwọ́ dùnú ọjọ́ bí pẹ̀lú akọni ọkùnrin ni ọmọlúàbí èèyàn àtàtà ọ̀túnba ṣẹ̀yẹ fámojúrọ̀ ẹni tí gbogbo èèyàn ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́pọlọ pípẹ́ ẹ̀dá ẹni tó ti mú rẹ̀ dé bá àwọn èèyàn lọ́lọ́kan òjọ̀kan láàrin ìlú pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àtòyé tọ́lọ́run ọba fi jíǹkì rẹ̀ akínkanjú èèyàn tó láàmìlàaka láwùjọ ẹni tó nífẹ̀ẹ́ sí àlàáfíà oníṣe ò kọ́lọ́run ọba nínú àánú rẹ̀ kó jẹ́ kí ọ̀túnba ṣẹ̀yẹ fámojúrọ̀ kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè ìdẹ̀ra nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ àwọn èèyàn wọ́n tún tọ́ka sí ọ̀túnba ṣẹ̀yẹ fámojúrọ̀ gẹ́gẹ́ bí olóòótọ́ èèyàn tí kì í figbá kan bọ̀ kan nú bí ti olè kọ́mọ ìgbésẹ̀ ọ̀hún ó sì ti jẹ́ atọ́nà fún ọ̀gọ̀rọ̀ èèyàn nínú ìrìn àjò wọn wọ́n tún ń ṣe ládùúrà wípé kọ́lọ́run ọba kó dákun nínú àánú rẹ̀ kó jẹ́ kí ọ̀túnba ṣẹ̀yẹ fámojúrọ̀ kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè dẹ̀ra pẹ̀lú àlàáfíà tó péye tó ń ti ìfọ̀kànbalẹ̀ ọ̀túnba olùṣínà John Ògúnṣọlá olùdíje sípò ọmọ iléègbìmọ̀ aṣojúṣòfin lọ́dún 2023 lẹ́kùn ìdìbò olúyọ̀lé patron National Association of Nigeria Students South West òun ló fi àtẹ̀jáde yìí síta. ajá balẹ̀. a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. <laughs> àní àní ò sí bẹ́ẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọ̀kànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ yẹ. ìwọ náà máa di ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹlẹ́ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two ní one million naira péré. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà number twelve arẹ́tẹ̀dù street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concept developer that cares. Hoje não me tún ṣe àṣepé lọ́dún tuntun twenty twenty four bí a ti ń darapọ̀ mọ́ ìpàdé àdúrà hour of perfection ti ọlọ́run ti owó celestial church of christ hallelujah parish ìdóró ìbàdàn yíyára nípa orí ọ̀fẹ́ acceleration by grace làkòrí wednesday february seven february fourteen february twenty one twenty twenty four laago mẹ́sàn-án òwúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ tó fi mọ́ sunday february four february eleven february eighteen tó parí sí sunday february twenty five bẹ̀rẹ̀ laago mẹ́wàá òwúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ nígbà tọ́lọ́run bá lo àwọn ìríjú rẹ̀ prophet tọ́gbẹ́ ìgbàláyé prophet labade prophet samuel ogunuga pastor mrs seyi bakare prophet maxwell ọláyẹmí prophet tosi ọdẹṣọlá assistant venerable spray evangelist délé àfúyẹ tó fi mọ́ àwọn ẹ̀mí bàbá wa musipira evangelist prophet dr jd nunayan lolùgbàlejò àgbà prophet hallelujah koka lolúwàfíìràn àkànṣe wednesday mẹ́ta àti sunday mẹ́rin rán celestial church of christ hallelujah parish abalabi ẹlẹ́yẹlé ìdó road ìbàdàn ni ó ti wáyé fún àlàyé zero zero three one six five nine four one five ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbẹ́dùnú fọ́mọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o apẹtẹ ológun ẹ̀rí road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yín yín yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ètè lọ́ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì design bricks tó wà ní Ìwó road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrálẹ̀ tiẹ̀ ní London Villa Estate ti Design Bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́ mi ọmọ rẹ̀ o. kò mà sọ ohun tọ́lọ́run mi lè ṣe lásìkò rẹ̀. agbára kan wà tí kì í bá tì tó ṣiṣẹ́ àmì àtagbára nínú ìjọ world healing evangelical church prophetic and revival ministries soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn agbára ọlọ́run kì í bá tì ni ó tún máa rìn kọjá lára ọ̀tọ̀ nínú ìpàdé wákàtí méjìlá pẹ̀lú olúwa olóṣù mẹ́tamẹ́ta ní gbogbo ọjọ́ kejìdínlógún oṣù kẹta síra wọn eighteenth of every three three months aago márùn-ún ìdájí sí márùn-ún ìrọ̀lẹ́ ni plan to attend this edition your miracle is certain with Christ. ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni yóò máa da ìpè pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ fún ìtúsílẹ̀ rẹ. olùgbàlejò ni pastor mrs Vo, o fàjẹmísìn. join thousands of people this quarter at world healing evangelical church soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn tèmi tiẹ̀ kò ní ṣòro ṣe lórúkọ jésù àmín. ọ̀rẹ́ wa ọkẹ́ ìjánu búrẹ́dì ni. kẹjá sí ọbẹ̀ ìjáde ni ah, búrẹ́dì abẹ́jáde lọ ń jẹ <laughs> abajọ tó fi ń dán. ọ kàkọ́lé rẹ̀ ni fortune bites for sunday bread inú. <laughs> wo bí ẹ ti pákéjì rẹ̀ gan-an hmm. ìmọ̀ gbélé ìlọlẹ́ ni o. ń gbé <laughs> ìwọ náà jẹun tó dáa pẹ̀lú búrẹ́dì fọ́túnẹ̀tì tá a ṣe lóríṣiríṣi bíi fortune bite special bread tá a ṣe pẹ̀lẹ́ sọ̀dọ́lọ́kun òjọ̀ kan tó fi mọ́ fortunate jumbo fortunate cluster pabambari ẹni tí fortune bite bọ́ sàndé bread tọ́bẹ́jáde bó ṣe ń jẹ ìkéyìí búrẹ́dì fọ́túnẹ̀tì lọ́mọ jẹmọ̀kẹ́ adùn mílíìkì ẹyin àti bọ́tà lọ́nà fún rẹ àyíká t tó mọ́ tótó la ti ń pèsè búrẹ́dì fọ́túnẹ́tì jáde kò sì lérò ja búrómẹ́tì kankan nú electric stainless oven ló ń bèèkì ẹ̀ tó ń bọ̀ sínú ọ̀rá olùléeṣẹ́ fortunate bread ló wà ní nine òpópónà Tìjání Adéjùmọ̀ lẹ́gbẹ̀ẹ́ niger river basin road Ìlọrin nípínlẹ̀ Kwara àti lẹ́yìn hajj camp olódó Ìbàdàn wọ́n tún wà lóńdó road Àkúrẹ́ àti ní Dagbolu Ìkírun road Òṣogbo zero eight zero three three seven eight one two two six fortunate bread ni kò máa béèrè fún ní gbogbo ìgbà bẹ́ẹ̀ òru ṣàràfàjì ni mo tún ti dé Fresh FM one oh five point nine náà ni mo kí yín tó ń bẹ ní challenge nílé orin wọ́n lè kú àmójú bá oṣù Ramadan ẹ̀mí wá ṣèkú kọ̀ lọ́la náà bí mo hàn mọ́ o ìlàlíyà máa mọ̀ inṣàlá ìlàlíyà máa mọ̀ inṣàlá àwa tá à ń tẹ̀lé tí òjíṣẹ́ ńlá iwájú làwọn máa lọ àwọn onírẹ̀yìn o láti ṣonígbọ̀wọ́ ọ̀kan òjọ̀kan àwọn ètò wa nínú oṣù Ramadan níkànnì Fresh one oh five point nine FM ẹ̀yọ̀jú sálága ìgbìmọ̀ Ramadan olùdarí ètò gbogbo tó ń jáde ní Fresh FM ilé orin Music House Challenge Ìbàdàn tàbí kẹ́ ẹ pé zero eight zero two three two five five one zero nine tàbí zero seven zero one five nine four five one one five. ìlàlẹ̀ àmàm inshallah àǹfààní ńlá tí eléyìí ò fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tíná mọ̀nàmọ́ná wà ńbẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú pẹ̀rímítà fẹ́ǹsì àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ miyàn KK Global the local government headquarters office Ìbàdàn. nítorí àǹfààní mega promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ̀ rà ní Grace Estate ní five hundred thousand naira pẹ̀lú ẹ̀bùn. bẹ́ẹ̀ làǹfààní san díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù dáǹfààní yóò tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ WhatsApp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three. ajá balẹ̀. tọ́ ẹ ṣeun ṣeun ẹ káàbọ̀ padà láti ojú ọjà ajá balẹ̀ ìròyìn náà ló ṣe ń tẹ̀síwájú o wọ́n ní jàforí ẹ májàfẹ́ nìkan bọ́ọ̀bà tiẹ̀ gbẹnu sọ̀rọ̀ gbẹnu sọ̀rọ̀ fún asuu kì í ṣe fún nans àwọn nans fárígá o wọ́n bínú tán wọ́n fà á kékọ́rí fi jígà kọ́rùn wọ́n sì kó ya gba ọ̀rọ̀ wọ́n tu dà sórí asuu yìí pé kí ló dé ẹ fi tiyín ṣe tiyín kí ni wọ́n ń paṣọ nílé aláró ìdáhùn ẹ̀ ẹ̀já lọ sí ojú ewé kẹrin ìwé ìròyìn ti The Nation àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ wa nàìjíríà ìyún nans wọ́n ti bínú lánàá ni wọ́n sì bínú ìgbà tí wọ́n sì ń bínú ohun tó fa sábà bí ìbínú wọn ni pé kí ló fa ti asuu lórí ọ̀rọ̀ ó ṣe lóònù ó ṣe lóònù ẹ̀yáwó tí wọ́n ní ìjọba àpapọ̀ máa fún àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà láti kàwé wọ́n ní ṣe ni asuu gbé ọ̀rọ̀ sí ìgboro ayé pé ìjọba orílẹ̀‐èdè wa nàìjíríà ìlànà ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ láti kàwé tẹ́ ẹ gbé kalẹ̀ fáwọn akẹ́kọ̀ọ́ yìí wọ́n ní bí ìgbà tẹ́ fẹ́ rán àwọn ọmọ òun lọ sóko gbèsè ni ọdún wo ìgbà wo ni wọ́n ò tó lè rí gbèsè wọn san tán ẹ sì bọ̀rọ̀ jẹ́ ìgbé tí nance tí wọ́n gbé ọ̀rọ̀ nínú ìpàdé kan èyí tí wọ́n ṣe ní yẹ̀nàgọ́à lọ́hùn-ún ní ìpínlẹ̀ bayelsa ibẹ̀ ni wọ́n ti túyà gbọ́ ọ̀rọ̀ yìí pé ẹ má gbà wá kẹ́ kí ló kan asu nínú ọ̀rọ̀ nance ìjẹ́ ìgbà kan ti wà rí tí asuu yóò máa béèrè fún nǹkan lọ́dọ̀ ìjọba àpapọ̀ táwọn máa nanu sí wọn ni èwo wá ní ti asuu nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o ẹ fi tiyín ṣe tiyín kẹsì ṣọ́gbà yín o ẹ fi ọ̀rọ̀ ti náà sílẹ̀ pẹ̀lú ìjọba ọmọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní gbogbo àwọn ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ń ló fẹ́ kàwé tó jẹ́ pé owó yìí náà ni láwọn ọmọ tí orí wọn sì pé gan irú àǹfààní tó sì wà ńlẹ̀ tíjọba orílẹ̀-èdè nàìjíríà ní láti ọdún tá a wà ńbẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí máa fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní ẹ̀yáwó láti mú kí wọ́n kàwé tẹ́yìn tí wọ́n fẹ́ lọ jẹ́ bí olúwayé adínàgbò òkú ohun tá a sì ń retí remú pé kó dé báwa láyọ̀ àtàlàáfíà tẹ́yìn tí wọ́n fẹ́ máa lọ da omi ìrẹ̀wẹ̀sì sọ́kàn ìjọba àpapọ̀ ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe o ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe o ẹ fi ọ̀rọ̀ náà sílẹ̀ asun tiyín nans tiwa ìjọba àpapọ̀ sà àwa nílò owó ẹ̀yáwó fún àti kàwé ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ akẹgbẹ́ wa ìka ò dọ́gba ọ̀pọ̀ òbí wọn ló ń làkàkà kí wọ́n bá lè kọ́mọ lè jẹ́yàn ṣùgbọ́n kò sórí ọ̀fẹ́ ọmọ mi rèé ìgbà tí òbí rẹ̀ ò nípa kọ́ọ̀sì tó fẹ́ lọ ṣe ìlànà ètò ẹ̀kọ́ kan tó fẹ́ lọ kọ́ nílé ẹ̀kọ́ gíga fásitì poli àti àwọn ilé ẹ̀kọ́ gíga míì ń ló jẹ́ kó lọ ṣe àwọn ẹlẹ́bùṣẹ̀bù èyí tí ọwọ́ àti agbára òbí rẹ̀ ká wọn ní ara rẹ̀ nu ṣùgbọ́n tí ẹ̀yáwó yìí bá ti bọ́ sí ọmọ ó lè kàwé òfin ni mo fẹ́ lọ kọ́ ìmọ̀ ti sáyẹ́nsì ni o ìpò ògùn ni o ìkànsíra ẹni ni o bọ́mọ òun bá sì pa parí ìlànà tí ó máa fi dá padà yóò dá padà láì fi àkókò játa wọn ni èwo wá ni tí ń tẹ ní yóò di gbèsè sí wọn lọ́rùn ẹ ẹ alára alára òròhùn ẹ ló kó àìsùn ó kó <laughs> ojú ìwé karùn ìwé ìròyìn Tribune ìròyìn kan wà wọn ni kan asòfin àgbà ilégbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà họ́wù họ́wù kan tó fẹ́ jọ gbọ́mi sí omi òtó oru bẹ́ sílẹ̀ ńbẹ̀ látàrí pé àbádòfin kan wà ńlẹ̀ tí wọ́n fẹ́ sọ di òfin tẹ́yẹ́yẹ́ tani tó bá ti sọ dòfin báyìí ọ̀tán a jẹ́ pé ó ti wà panu àmọ́ lórí kíni lórí fífikún ọdún tí àwọn òṣìṣẹ́ ìjọba tó wà nílé ìgbìmọ̀ asòfin láwọn ìpínlẹ̀ àti nílùú àbújá lọ́hùn yóò mọ̀ lò ńlọ́fẹ́ dá wàhálà lẹ́ẹ̀ àbádòfin ọ̀hún wọn ni ó ti ń dúró tipẹ́tipẹ́ kódà ó ti wà nílẹ̀ kó tó di pé àwọn aṣòfin tó wà ní orí àpèrè ìṣàkóso yìí kó tó di pé wọ́n débẹ̀ àmọ́ lọ́jọ́rú Wednesday nígbàtí ẹnìkan tún nawọ́ sókè láti sọ̀rọ̀ nípa àbá yìí wọ́n ní hmm, ìkùnsínú ọ̀fẹ́ mọ̀ ṣẹlẹ̀ december tó kọjá náà ti kọ́ gbé àbá ọ̀hún jáde tí ilégbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ wa nàìjíríà tó taari ẹ̀ sí ilégbìmọ̀ aṣòfin àgbà pé ẹ wá wò ẹ bá wa buwọ́ lù ú kí ló wà ń bẹ̀ wọ́n ní retirement age ọdún tí àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ nílégbìmọ̀ aṣòfin tí ọmọ fẹ̀yìntì wọ́n ní kó kúrò ní ọgọ́ta ọdún kó sì di àádọ́rin ó dín márùn-ún wọ́n lọ tán ń tọ́ dá wàhálà àwọn táwọn náà ti wà lẹ́nu iṣẹ́ yìí tí ó sì ti yẹ kí jọ̀bọ̀jọ̀bọ̀ ti máa wà hmm. kí nǹkan ti máa kán sí wọn lẹ́nu kí àwọn àgémáwọ́ wọn kó sì tún ti máa rú gọ́gọ́ sí i wọ́n ní àwọn ni wọ́n wá fi gbé ta pé ha igun kan nílé ìgbìmọ̀ asòfin àgbà láwọn òṣìṣẹ́ bẹ̀ ní kíní ọmọ kan kò ní kan gbogbo àwọn tán yányàn wọ́n ní ẹ̀wọ̀n tó jẹ́ bí akọ̀wé tó wà ńbẹ̀ nísìnyìí wọ́n ní Sani Tambuwa Magaji tó jẹ́ pé látọdún 1990 ó ti pé 34 years tó ti wọ iléègbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ níléègbìmọ̀ asòfin tó sì ti wà ńbẹ̀ tó ti ń jẹ gbogbo mùkúndò rẹ̀ ó ní àwọn sì ti ń fojú wò pé bàbá òní pẹ́ tí yóò fi kúrò ńbẹ̀ tẹ́lómi yóò fi bọ́ sí wọn ni kó tún sún síwájú kó lo kó pé sixty five yóò ti wá lo forty years ogójì ọdún ní service ònírọ̀ o àwọn ọ̀gbà ìdàgbàsókè àwọn yòókù àti ìtẹ̀síwájú wọn nǹkan ó ṣe é torí náà ẹ jẹ́ kó wà bó ṣe wà tẹ́lẹ̀ ojú ìwé karùn-ún ìwé ìròyìn Nàìjíríà Tribune ló wà. Ọlọ́run kó ṣàánú ẹni lórílẹ̀‐èdè Nàìjíríà oríṣiríṣi díámà náà ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n o ẹgbàá eléyìí ní <laughs> gbélé ń jáná gẹ́gẹ́ bí àkòrí ìròyìn ọ̀hún ìròyìn tó ni o ṣùgbọ́n tó pani lẹ́rìn arákùnrin kan rèé nébọ̀nébọ̀ ó pa nébọ̀ ẹ̀ torí ewúrẹ́ kò yà yín lẹ́nu ọmọ torí ewúrẹ́ báwo. ẹ eh, torí ewúrẹ́ ló ṣe panibọ ẹ ewúrẹ́ ewúrẹ́ goatee yí o. ṣé ewúrẹ́ jẹ nǹkan rẹ ni. Hmm. ngbọ̀ bá dinú ogbẹ̀nu tán lọ́sàn-án <laughs> wọ́n máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ yẹn ó yá ẹ lọ o ọjọ́ ajé monday ọ̀sẹ̀ tó ń bọ̀ ó ṣeé ṣe o káwa má gbé epo epo pẹntiró tá a máa ń gbé tẹ́lẹ̀ tẹ́ máa lẹ́rìn epo rà ó ṣeé ṣe ká má gbé epo ìdí àti ìtumọ̀ òun rèé kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá gbọ́ àṣọ eléyìí láti fi dáyà já ẹnikẹ́ni o ṣùgbọ́n bí nǹkan bá ṣe ń lọ láàrin ìgboro ìlú bá a bá ń bù yín gbọ́ kò burú jù bẹ́ẹ̀ ni ọ̀bàjẹ́ wọ́n ní orílẹ̀-èdè wa nàìjíríà ó ṣeéṣe kó jẹ́ pé àti tún rí epo pẹntiróòlù rà láwọn ilé epo kó tún fẹ́ẹ́ lọ díẹ̀ kọ́ yí nítorí ẹgbẹ́ àwọn tó ní táǹkà epo tí ń lọ gbé epo láti ibìkan sí ibìkan lórílẹ̀-èdè wa nàìjíríà àwọn ti nato nigerian association of road transport owners wọ́n ní àwọn ó dáṣẹ́ sílẹ̀ díẹ̀ ìdí sì ni pé bí àwọn ṣe ń lọ gbé epo owó táwọn fi ń ra epo sínú táǹkà tàwọn náà ọkọ̀ tírọ̀kì eh, táǹkà tó ń lọ gbé epo wá owó táwọn fi ń ra dísù sínú ẹ̀ owó ẹ̀ tí wọ́n sí wọ́n ní lọ́wọ́ tá a wà yìí bẹ́ẹ̀ bá rà dísù ó wà láàrin ẹgbẹ̀rún kan ó lé igba náírà àti àádọ́ta sí ẹgbẹ̀rún kan àbọ̀ ó dín ọgọ́rùn-ún kan náírà èyí tó túmọ̀ sí pé láàrin one thousand two hundred and fifty naira sí one thousand four hundred naira ń làwọn ń ra jálá epo dísù báyìí báwọn bá sì ṣe rà á sínú ọkọ̀ dájú ṣáká epo táwọn lọ gbé okòwò táwọn fi ṣe ìyún náà lọ sókè díẹ̀ wọ́n nígbà tí nǹkan ọ̀hún sì nira làwọn wò pé ẹ wá o bí apá ò bá ṣe é ṣán ẹ̀jẹ̀ káka lórí <laughs> ààrẹ ẹgbẹ́ wọn Yusuf Othman ń ló sọ̀rọ̀ nú àtẹ̀jáde tó fi ta ní olúluwa ìlú àbújá lọ́jọ́bọ̀ thursday àná wípé ó ṣeé ṣe o láti ọjọ́ ajé monday lọ kọjá pé gbogbo ọkọ̀ àjàgbéjò àwọn táwọn ń lọ fi gbé epo wá àwọn páàkì rẹ̀ kalẹ̀ ni torí ipá àwọn ọ̀ka owó táwọn ń ná mọ́ owó táwọn ń ná láti fi gbé epo wá àti owó táwọn ń ná láti fi re epo sí ọkọ̀ ó ti fẹ́ máa ṣe àkóbá fún owó táwọn fi ń ṣe okòwò kò sì lè mú un ààrẹ wọn ọ̀hún ó wá ní àwọn ti kọ ìwé o yí pé lórí bí nǹkan ṣe ń lọ yìí àwọn ti kọ sí ẹni tí í ṣe olórí òṣìṣẹ́ ọba sí ààrẹ bọ́lá tinubu àwọn ti kọ ìwé yìí sí ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ epo pẹntiróòlù lórílẹ̀‐èdè wa nàìjíríà àti ẹ̀ka tó ń rí sí ìdarí ọ̀rọ̀ epo àwọn ti kọ ìwé yìí sí àwọn tó wà ní agbọ́nrin ibi tí epo ti ń jáde wá lọ́hùn náà èpè tọ̀ kí aráabí ó kọ́mọ ẹ̀ mọ̀ hmm. bí ó ṣe páàsì information fún wọn ní ìwé yìí náà sì rèé gbogbo àwọn ìkànkùgbò ìkànkùgbò tó yẹ kó kàn tó fi dé ọ̀dọ̀ àwọn SSS uh, àwọn ti kọ̀wé lọ sọ́dọ̀ wọn náà iléeṣẹ́ epo NNPC àwọn ti dọ́dọ̀ gbogbo wọn náà àwọn tó jẹ́ gbajúgbajà alágbàtà epo àwọn ti sọ fún gbogbo wọn wípé tọ́ ọ lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ tó ń bọ̀ o táǹkà àwọn àwọn páàkì rẹ̀ ni. Ah, ẹ ah, wọn náà bẹ̀ wọ́n. mo bẹ̀ wọ́n mi dẹ̀ ń bẹ̀ wọ́n náà nìyẹn náà tó ìròyìn ń bẹ lójú ìwé ìkẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti nàìjíríà Tribune níbi tí ọ̀gá àgbà yanyan iléeṣẹ́ ọlọ́pàá ìǹpẹ̀tọ̀ àgbà káyọ̀dé ẹgbẹ́tòkun tó ti kéde rẹ̀ pé ohun tó wà lọ́kàn òun tó sì mú láyà òun báyìí ni kóun dá ògo iléeṣẹ́ ọlọ́pàá tó ti sọnù padà ó ní iṣẹ́ takuntakun àti àwọn àkànṣe iṣẹ́ tá a fi mọ̀ pé ọlọ́pàá wà ní nàìjíríà òun làwọn mọ̀ gùnlé láti rí pé ògo ọ̀hún padà ó sọ̀rọ̀ yìí nígbà tó ń sọ pé gbogbo ìlànà tó bá yẹ kóun tẹ̀lé lòun tẹ̀lé láti rí i pé lẹ́lẹ́kajẹ̀ka àti gun tó wà nílé iṣẹ́ ọlọ́pàá wọ́n gba ìdánilẹ́kọ̀ọ́ tó gúnmọ́ wọ́n sì mọ́ gba ìdánilẹ́kọ̀ọ́ léraléra títí ojúsùn àwọn yóò fi di ntọ́ta àwọn lọ́wọ́ Ẹgbẹ́tókun sọ̀rọ̀ yìí ọjọ́bọ̀ Thursday ńlọ́sọ ní ìpínlẹ̀ Bauchi olúléeṣẹ́ ọlọ́pàá tó wà ńbẹ̀ nígbà tó ń bá àwọn ọlọ́pàá abẹ́ sọ̀rọ̀ ńlọ́sọ̀rọ̀ náà ó ṣe àbẹ̀wò ẹ̀ńlẹ́ńbẹ̀hún sí ìpínlẹ̀ Bauchi ó sì bá wọn sọ̀rọ̀ ìwúrí ó ní òun fẹ́ kẹ́ ẹ wọ yúnífọ̀mù yìí ìyẹn aṣọ ọlọ́pàá kínú yín sì máa dùn pé ẹ wọ̀ ọ́ òun fẹ́ kẹ́ ẹ wọ iléeṣẹ́ ọlọ́pàá kínú yín sì máa dùn pé áà lóòótọ́ àní iṣẹ́ kí ògo tó ti sọnù níléeṣẹ́ ọlọ́pàá kó padà ó ní irúfẹ́ iléeṣẹ́ ọlọ́pàá tóun fẹ́nu wọn òun sì mọ̀ pé ọwọ́ àwọn lè bá bí àfojúsùn gbogbo àwọn tó bá jẹ́ ọ̀kan ìpẹ́tọ́ àgbà tó wá fi kún un ní ògo iléeṣẹ́ ọlọ́pàá sọnù lóòótọ́ àmọ́ ìdánilẹ́kọ̀ọ́ lórí ìdánilẹ́kọ̀ọ́ lórí ìdánilẹ́kọ̀ọ́ tí àwọn bá fi lè ń ṣe tí àwọn sì ń fún àwọn tó jẹ́ bí ọlọ́pàá yóò jẹ́ kí ará ìlú kó lè bẹ̀rù àwọn èkejì yóò sì jẹ́ kí ará ìlú kí ó tún wá lè fún àwọn ní ọ̀wọ̀ àwọn tí wọ́n ti gbọ̀n sọnù tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó wá jẹ́ ọlọ́pàá inú wọn lè dùn ayọ̀ wọn sì lè kún pé ọlọ́pàá làwọn ó ṣàlàyé lóríṣiríṣi fún wọn irúfẹ́ ohun tí òun fojú sùn àti pé ọ̀nà tó ń gbà pé iléeṣẹ́ ọlọ́pàá fi mọ́ ẹ ṣiṣẹ́ láti rí i pé gbogbo àlùmọ̀kọ́rọ́ yìí tí àwọn ọ̀daràn bá mọ̀ pátá ó ní àwọn lọ́mọ gọdẹ̀ wọn ní bùba táwọn sì máa mú wọn ṣíkún ṣíkún ṣíkún ẹ̀ ń bá fẹ́ kà á ojú ìwé ìkẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune. ìlọ́wà. bẹ́ẹ̀ lọ balẹ̀ sí. ẹ má ṣí wàhálà alẹ́ o àwọn ò ní bá yín kó ilé ìkéré rárá bíi tí ò mọ́ o wọ́n ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti ń dá àbá yìí pé àwọn tí wọ́n máa ń ta tẹ́tẹ́ ofa two point five yìí kí lè máa ń pè é pẹ̀lú mi àbí báwo lẹ ṣe máa ń ta. kọ̀mọ́ tẹ́tẹ́ ta. ah dey play tó ń fowó oṣù rẹ ta nù. oh my Jessica wọ́n ní ẹ eh, over two point five ẹ eh, kìíní kan gógó first penalty first throwing first yellow card kìíní kan kan kan tẹ́ ẹ máa ń ta òun. Hmm. ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ti ń dá àbáyé pé àáfòfin dè tí ò ní sí nǹkan tó jọ tẹ́tẹ́ mọ́ lórílẹ̀-èdè yìí kí apá tí wọ́n sọ ọ̀rọ̀ kalẹ̀ tán hmm. ń làwọn èèyàn fọ́n mú. wọ́n ti mú un. àwọn olóyè ta tẹ́tẹ́ ni èsè ṣé ìka ni wọ́n pe ẹ̀yin ni tó jẹ́ pé gbogbo ibi tá a máa ń rí lúgọ sí tí ò jẹ́ kí ìrònú tí ì pa àwọn dànù kúrò lórílẹ̀‐èdè nàìjíríà àtẹni tó níṣẹ́ lọ́wọ́ àtẹni tí ò níṣẹ́ lọ́wọ́ lẹ́fẹ́ máa rún àwọn lárùn ẹ wá o ẹ má gbé yẹn wá o ẹ gbé ti jíjà inú ọ̀rá wá àwọn tẹ́wọ́ gbà á a sì ń pò sọ́tún pò sósì yìí pé ṣe é fẹ́ rán wa lọ sọ́run ni. wọ́n ní táwọn fi ń pàrònú rẹ́nu yẹn táwọn fi ń pàrònú rẹ́nu ẹ tún gbé ti onítẹ̀tẹ̀ ìkọjá àyè oró orí báísíkù lélẹ́yìí ẹ yà má wálé látàbújá mọ́ ni o ọ̀rọ̀ rèé o gbàgede ojú ewé kọkànlá ìwé ìròyìn ti The Punch ń lọ́wà nígbà tí wọ́n ní ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP Kelechi Nwogo láti ìpínlẹ̀ Rivers ńlọ ti lọ làbújá ẹni wọ́n bá dá àbá olúwa mi sà gbogbo ilé mo kì í kú kalẹ̀ àbá náà tí mo fẹ́ dá ni pé àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́tẹ́ pọ̀ owó tí wọ́n ń ná sórí tẹ́tẹ́ ó ti pọ̀ jù fún ìdí eléyìí ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tọ́jú orí wọn wà lábẹ́ ọdún méjìdínlógún lọ sí bíi ogójì ọdún àwọn ni wọ́n fẹ́ pọ̀ jù ń di tẹ́tẹ́ tẹ́tẹ́ ni àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ tẹ́tẹ́ yìí ni o àwọn sì wá ń wò pé ọjọ́ ọ̀la orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́run kí wọ́n jíjọ kan kí wọ́n filẹ̀ yìí gan ta tẹ́tẹ́ tẹ́tẹ́ yìí pọ̀ ju ńlá wọn ṣe bù ṣe gàdàbù ṣe gèdè pé mú wa ká dáwọ́ tẹ́tẹ́ dúró lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn ọmọ òun kò lè ṣe ojúṣe tó tó àti èyí tó ṣe yíyẹ mọ́ kíní yìí sì rè ó ti ń ṣe àkóbá fún ètò ìlera wọn ìròrí wọn ọpọlọ wọn àti àwọn nǹkan míì tí wọ́n ń ṣe àwa sì rèé tá a wá ṣojú fún wọn a gbọ́dọ̀ ṣe ojú débi pé a dáàbò tó péye bò wọ́n kí wọ́n bá lè mọ̀ èyí tó tó àti èyí tó yẹ débi pé wọ́n lè kọjú wọn mọ́ ètò ẹ̀kọ́ wọ́n lè kọjú wọn mọ́ iṣẹ́ gidi wọ́n ní gbogbo ọ̀rọ̀ eléyìí iná ló kó kalẹ̀ wọ́n ní olúwa mi àbá mi rèé o a máa ta tẹ́tẹ́ ta tẹ́tẹ́ ta tẹ́tẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà bẹ́ẹ̀ ẹjẹ́ àfòfin sí wọ́n ní kí apá tí àwọn olúwayé tatẹ́tẹ́ tatẹ́tẹ́ gbọ́ wọn ni yìnyín o ẹ̀yin lẹ́gbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀‐èdè wa nàìjíríà ẹ má gba àbákàbá wọlé bíi tí ìkó mọ́ ọ̀rọ̀ yìí pé ká má ta tẹ́tẹ́ mọ́ yẹn ẹ má gbẹ̀yìn wá o hmm. àwa bá a ṣe wà yìí a ṣetán àti tẹ́wọ́ gbà á wọ́n wá ṣetán wọ́n ní ẹ owó tí wọ́n fi ń ta tẹ́tẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà owó ọ̀hún mà pọ̀ gan wọ́n ní ó ń lọ bíi bílíọ̀nù kan ó dín díẹ̀ nine hundred and seventy-five million dollars. Eh? nìkéle. nine hundred and seventy-five million dollars ènìyàn fi ń ta tẹ́tẹ́ lórí ẹ̀rọ ayélujára lójoojúmọ́ léyìí tó sì ń lọ bíi ipe lọ́dọọdún ó ń lọ bíi three hundred and fifty-six billion dollars lọ́dún wọ́n bá ní àà èwo wá ń ti inú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí alára alára òrò òun ẹni ẹ̀kọ́ ẹ̀sùn ẹ̀kọ́ ẹ̀wò ẹ̀yin lè gbìmọ̀ aṣojú ṣòfin orílẹ̀-èdè nàìjíríà àbákábà lélẹ̀ yìí o àwa ń ta kínní yìí o over two point five gogo first penalty first kínní kan báwọn ṣe yin sí ń tàwọn nù o ìròyìn ni o ẹ lọ sójú ewé kọkànlá ìwé ìròyìn ti the punch ẹ rí ibi táwọn aráàlú ti ń ta tẹ́tẹ́ àwọn èèyàn pẹ̀lú mi <laughs> tí wọ́n ti fọ́n mú Gbọ́láhàn Ọlálérè ò tá a mọ́ mayor sport ti kúrò ń bẹ̀ ẹ sájà forúkọ bàrán yòókù láṣìírí ọjà ọjà <coughs> dójú ọjà. mo rí ìròyìn kan lójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard ẹ yé wọn ru àwọn èèyàn sókè tako ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà kẹ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aṣáájú nílẹ̀ wa Nàìjíríà pàápàá jùlọ ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀yin náà mọ̀ tí Bọ́lá Ahmed Tinubu ń fojú winá kí wàá ló dé tọ́wá jẹ́ pé ẹ mọ̀ nàka àbùkù sí i tẹ́yìn náà sì mọ̀ pé hmm. bí nǹkan ṣe rí òun ló ṣe rí àwọn gómìnà onítẹ̀síwájú tó wà nílẹ̀ wa nàìjíríà ẹgbẹ́ wọn sọ̀rọ̀ wọ́n sì ń tako bẹ́ẹ̀ ni wọ́n ń nàka àbùkù sí akẹgbẹ́ wọn tó jẹ́ PDP lórí àwọn ọ̀rọ̀ kọ̀bákùgbé kan tí ń jáde lẹ́nu wọn tí wọ́n ní báwọn gómìnà pdp ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí tó láti ru àwọn ọmọ aráàlú sókè àmọ́ nàìjíríà pé àwọn fẹ́ gbójú agan síjọba àpapọ̀ lórí bí nǹkan ò ṣe ṣe dáadáa nílẹ̀ wa nàìjíríà yìí ni o nú ọ̀rọ̀ tó ń fi síta lẹ́yìn ìpàdé kan tán ṣe lọ́jọ́rùú alága ẹgbẹ́ àwọn gómìnà ń tẹ̀síwájú nílẹ̀ wa nàìjíríà gómìnà ìpínlẹ̀ imo senator hope nzodima ló sọ̀rọ̀ náà ó ní ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà tó ń tètò ààbò tí nǹkan ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo apáta ńlọ̀rọ̀ yìí kàn àgbájọwọ́ la fi sọ̀yà náà la gbọ́ àjèjì ọwọ́ kan ò sì gbé ẹrù dórí ó yẹ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ ni pé kí wọ́n lè bá a mọ̀ pé nǹkan kan náà jọ ni wá ká gbé ọ̀rọ̀ yìí síbi tó yẹ kó wà kìí ṣe pé nàka àbùkù pé àwọn tó bàá jẹ́rè nígbà tó ń sọ̀rọ̀ lọ́jọ́ Monday sí ti àwọn gómìnà sọ gómìnà ẹgbẹ́ òṣèlú PDP sọ ó ní ẹ wò ó bí Venezuela lọ́rọ̀ Nàìjíríà rí báyìí Uzodinma ní bí ìgbà tí èèyàn kì í ṣọmọ Nàìjíríà tòótọ́ ni fáwọn tó bá dipò agbára mú tàbí pa aṣíwájú mú nílẹ̀ wa Nàìjíríà tí wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ kò kan àwọn wọ́n sì fẹ́ di gbogbo ẹ̀bí ẹ̀bí irú Bọ́lá mẹ́ẹ̀ Tinubu tí wọ́n mọ̀ pé ohun tó ń là á kọjá ó kọjá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ó ní PDP mọ bí ìyẹn ṣe máa ń kó àwọn òṣòro jọ àmọ́ kò sígbà kan tí wọ́n ń nàka pé ọ̀nà àbáyọ rèé kúrò ní òṣòro yìí ó ní wọ́n ní kátálọ́ọ̀gì wọn kò jọ tí ó sì ka mọ wọn ma máa sọ fún yín pé nǹkan báyìí nǹkan báyìí ẹgbẹ́ òṣèlú APC ń ló fi kọ́ yín lọ́rùn eléyìí eléyìí APC ń ló wá àmọ́ kí wọ́n wá nàka sí pé ọ̀nà àbáyọ rèé ó sọ bẹ́ẹ̀ Musodima wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní gómìnà àwọn ẹgbẹ́ òṣèlú PDP ó ní wọ́n wá sọ̀rọ̀ wọ́n pé ẹ̀yin ọmọ Nàìjíríà nǹkan báyìí báyìí ni àbẹ́ẹ̀rí bí wọ́n bá yín dé àbẹ́ẹ̀rí gbá kan àá àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yìí náà tó káwọn ará ìlú ọ yarí fúnjọba àpapọ̀ lẹwa Nàìjíríà páwọn ò gbà mọ́ ẹ̀yin náà sì mọ̀ bí ó ṣe ń lọ pàápàá jùlọ lórí hmm, ọ̀rọ̀ tí àwọn Labour tí wọ́n fi ṣọwọ́ pé ọjọ́ mẹ́rìnlá péré ni àwọn fún ìjọba àpapọ̀ kó tó di pé àwọn bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀nràn gandan àwọn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu àwọn gómìnà nínú abábùradà ẹgbẹ́ òṣèlú PDP ó kù díẹ̀ káàtó ó ní àgbàlagbà ni wọ́n aṣáájú sì ni wọ́n kì í ṣe ṣe árími lókù tá a mọ̀ ṣe báyìí lórí ọ̀rọ̀ Nàìjíríà ọ̀rọ̀ ẹni báyìí ló jẹ̀bi ẹni báyìí gangan ló jẹ̀ṣẹ̀ ẹni báyìí lábẹ́ rẹ̀ ń jáfikán nǹkan ló kàn gbogbo wa pátá la jọ wà ní ìgbìmọ̀ torí sí ọ̀rọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà àwa náà náà la sì ní ààyè àti àǹfààní láti tún ìlú yìí tò ó ní òun rò pé ọ̀nà àtúntò tí ó yẹ ká lò ìyìn rò pa àti ìlò tán débi pé a máa di ẹ̀bi ru àwọn èèyàn lórí Uzodinma wá sọ̀rọ̀ ó ní inú òun ó dùn o inú òun sì ń dùn pé nígbà tí wọ́n ń sọ̀rọ̀ sọ́bsidì pé kí wọ́n yọ owó òrànwọ́ orí epo kọ́mọ́sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú PDP náà fara mọ́ ngbà sì wá yọ tán ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà tí à ń fojú winá lórí ẹ̀ báyìí ó yẹ kí gbogbo wa jọ gbára ká parapọ̀ hmm. ká sì sowọ́pọ̀ kárí pé ajagun èyí lájàyè káwọn ọmọ nàìjíríà lè bá kí wa pé akíkanjú ni wa ni kì í ṣe pé mo di ẹ̀bi ru àwọn kan ojú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard ibẹ̀ ni Uzodinma ti bínú tu bí ejò. For over two decades, Oritamefa Baptist Model School, OBMS, Ibadan, the fifth best private school recognized by the federal government of Nigeria in 2022, is a co-educational day and boarding school where excellent students are produced with sound spiritual and moral principles. OBMS has produced overall best students in WAEC examination. OBMS is currently accepting applications for admission into Jesus Wan for 2024-2025 academic session. Entrance examination comes up on Saturday, 6th April at 8 a.m. in all OBMS campuses at Total Garden, Ring Road, and Akobo. Admission forms can be obtained at OBMS campuses or online at oritamefabaptistschools.com slash OBMS slash admissions.php. For inquiries, call 0903 000 1970 or 0803 343 0011. OBMS. Excellence, Excellence. through integrity. integrity. ọlọ́run ìgbàlà ìgbàlà mọ́sáàdì hàn. ìrìn àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú prọfẹsọ Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé o. ìrìn àjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú prọfẹsọ Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn lájọ máa kọ́ beginning from twenty to thirty eight March twenty it is a great opportunity for you to visit the site where Jesus Christ was baptized, and the place where the chariot of fire took Elijah up, among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọsílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flight. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out bójúba kojú àlàmọ́tọ́ ọ̀rọ̀ sunukun ká fojú sunukun o ògùn yorùbájí gan ètò ojúkojú lórí ìkànnì yìí fresh fm ìbàdàn iná bara wuta odò palami ọ̀kayọ̀ làálà a ti gbé ètò yìí ojúkojú kúrò lọ́jọ́bọ̀ thursday gbogbo ọjọ́ ẹtì jímọ̀ friday láago márùn ìrọ̀lẹ́ ló ń wáyé báyìí o wákàtí méjì gbáko la ó fi jọ máa ta gbangba ta gbangba lórí ta gbangba lójúkojú kẹ́lẹ́ bá a máa gbádùn báyọ̀ falẹ́kẹ̀ dáadáa pẹ̀lú bó ṣe ń tan náà ramárama wọ gbogbo ibi kọlọ́fin tó sọ́kòk òkùnkùn lágbo òṣèlú àtijọba tó ẹ máwọn yàjóyàjó ìṣẹ̀lẹ̀ tó ń lọ láwùjọ lórílẹ̀‐èdè wa nàìjíríà ojúkojú ní gbogbo ọjọ́ ẹtì friday láago márùn-ún ìrọ̀lẹ́ sáago méje aṣáálẹ̀ ọ̀kan tún ní bẹ́bẹ́ extra ní gbogbo ọjọ́ wednesday five pm to seven pm gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí ìkànnì yìí fresh fm ìbàdàn pẹ̀lú elédè apèdè ara